sísítà tèmítádé mi alájà alájà nú alájà alájà tó sẹ́ẹ̀sì mo dẹ̀ ń béèrè jàlámíà mi ò rí kẹ́ ẹ pè mí o kẹ́ ẹ bá mi mú jàlámíà bọ̀ ni ẹ kalẹ̀ àyìn tiwa sísítà tó yọ̀ sí mi ṣe wà ókè sísítà tó yọ̀ sí tó sẹ́ẹ̀sì. Àbíkẹ́ ọmọ ayé. <laughs> Tí ó gan. Sísá tèmi tade. Jàlámíà mi dà. Sísá mo ràn. Mo rún fáyọ̀. Èmi ò rún fáyọ̀ bí òṣèpẹ́ kí ló ń pa yín lẹ́rìn. Ẹ fún mi jàlámíà mi o. Sister Bukola all right. I remember mi sister <laughs> sister Tèmítádé ah, ṣé tí kò lọ́dọ̀ pnp ni. mo gbọ́dọ̀ gẹ́ẹ̀tì jàlámíà o ẹ ṣe jàre. ẹ kalẹ̀ kalẹ̀ good evening everybody ẹ kújọ́ mẹ́ta ta ló rántí ta ló ń pariwo ok aláyọ̀mí ẹ eh, sista tèmítádémi tèmítádémi sista tèmítádé tó ṣe ah sista yẹn san ẹ jọ báwo ni mẹ́ka ṣe é fórí àwọn ọ̀tá dànù ẹ bá mi sọ kò pa wọ́n. àbí sísá Tóyọ̀sí happy and p bàbá ẹ̀mí ọ̀gá sísá Tẹ̀mítádé ẹ̀mí ọ̀gá ni. ẹ fi lẹ̀ ẹ̀mí yàrá yìí àbọ̀ síbi òun náà mọ̀ pé mo ti jáde fún un. Àbíkẹ́ báwo ó kàn ń já tọ́ǹbì tó wà ní mọ̀mísí ẹ̀ ló wà níbí báyìí lẹ́yìn à ń gbọ́ mọ̀mísí Àbíkẹ́ èmi ló yẹ kó máa pè bẹ́ẹ̀ ẹjọ́ ẹ ṣí ẹ ẹ sọ fún pọ́kọ̀ ìyá yìí ti déta ẹ̀rú máa ń bà àti dárúkọ kánàtì tó mọ̀ pé kánàtì ọ̀rọ̀ burúkú tó wà lẹ́nu mi màá fi bàtà yí ẹ̀jẹ̀ òun kàn ń pariwo ni òun kó lọ rest in peace òun báwo wọ́n ń sọ gbogbo èèyàn àbíkẹ́ wọ́n kàyà láyà ẹ̀ kò tí ì pè òun kẹ̀ ẹ sọ fún pé kó lọ rest in peace tó ń pa yẹn ti tó. <laughs> mọ́mùsí ẹ̀ lélẹ́yìn mi ni mọ́mùsí ẹ̀. èmi ni yálàyà ẹ bí kò máa máa gbọ́n bí tó wà ń sìn pé ó ti dé o Ijaya ti dé o ìbẹ̀rù ti bọ́ ta o èmi ni yálàyà ẹ jẹ́ kó máa pariwo bi tó wà. ẹ jọ ẹ ṣí ẹ dànù ẹ ṣí ẹ dàkú ẹ ṣí ẹ kó gbáskì ẹ ṣí ẹ kó rinlẹ̀ ẹ sọ fún Ekunlé kó sọ fún Toko pé Kánàtì tún ti dé ìjayà lẹ́yìn ẹ sábọ̀dù Kánàtì la gbádé fún <laughs> ẹ sọ fún wèrè kó quiet ẹ sọ fún kó gbẹnu dákẹ́ mọ́ sí ẹ̀ ti wà lára ń di. ó kàn rántí ni títa tèmi tádé ẹ sọ fún pé mọ̀ sí ẹ̀ ti wà ń tà bọ́dà lọ́pọ̀ mo rí jàre bọ́dà tèmi èèyàn tèmi àyàláyà fẹ́mi bọ́dì mọ́mi lọ́rẹ̀ martins ọwọ́ mẹ́wàá fẹ́ nìkan àwọn ìyá mi ìyá àgbà àwọn ìyá alálùbáríkà àwọn ìyá tó ń fowó ṣàánú àwọn tẹ àwọn tí ẹ sá bọ́ọ̀dù nìyẹn tẹ sá mọ́nì àwọn tí ẹ sá mọ́nì àwọn ọ̀dùnnú yá àbẹ́sàbọ̀dù ṣe ń ṣàánú àwọn ilé wọn ń fowó ṣàánú náà ń fowó ṣeré ní tó bá ń gbọ́ fowó ṣeré ó gbọ́dọ̀ sún mẹ́sàbọ̀dù kó náà ní ṣàánú kò pọ́síbù ìyá mi lọ́wẹ́ Martins àgbáyé àdálẹ́ orí ìkúnlẹ̀ ni mo wà ẹ kú gbogbo ìgbà ẹ ṣé mo dúpẹ́ ẹ náyọ̀ títí dọjọ́ alẹ́ ni ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ẹ ẹ̀yin tèmi ẹ bá mi ṣí ẹ sista ọmọtọ́lá ọmọtálá ìyábọ̀dé ẹ kalẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ẹ ẹ ṣí ẹ dànù kó kan mo ò ṣí ẹ lẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bíi gbà wàrà ẹ jẹ́ kó kàn lára pé mọ́mísí ẹ ti wà ráǹdì ọmọ àlè ọmọ tí kinní kan òbí ẹ sọ fún pé yàrá ìyá ẹ ti ń sọ̀rọ̀ kó quiet kó lọ relax tí wàá bá ń sọ̀rọ̀ kò yẹ tí ìyá ẹ bá ti ń dún kó sinmi kò yẹ kó máa játọ tí wàá bá wà ń tà náà ṣó ya wèrè ni ṣó fucking crazy ni. lọ́ọ́ mu pure water ìyálà ìyá ẹ ti wà ń tà ìyálà ìyá ẹ̀ ló ń sọ̀rọ̀ carnat on the throne lẹ́yìn ẹ́sà bọ́ọ̀dù ẹ̀yìn yòókù ìsínwẹ́wẹ́ ni. ẹ ṣí ẹ ṣí ẹ ṣí ẹ kò gbá sí ẹ ṣí ẹ dànù sísá tèmítádé yíyan tó mú àlè yìí ẹ sọ̀rọ̀ fún ọmọ àlè ọmọ tí kinní kan òbí ẹ jẹ́ kó dá mọ̀ pé ó kàn ń jatọ̀ ní ó rántí kí ló ń ṣe ẹ̀gùn kí ni ẹkún ẹ kí lẹkún ẹ láti jẹta kí ló dé ọbọba ọbọba ọbújòyè kí ló dé aláàrù tó ní kájé ṣòun pa kí ni kẹlẹ́rù kí ni kẹlẹ́rù gangan kí ni kó ṣe kí ni kó dá lára ṣé ìdílé ẹjọba rí ni wèrè noise neighbor ẹ aráwí tó níyẹ tó ṣọ́kù kan kí ló ń ṣe ẹ ẹ ìyá ẹ fún mi láyọ̀ táyé ẹ máa bàjẹ́ tí kò tó tí ò gbà á ìyá ẹ̀ tó bímọ òṣì tó bímọ lórí burúkú tó kúkú sọnù ẹ ìwọ òun bẹsẹ sábọọdù ìyá ẹ̀ tó yẹ kó bímọ méje bàbá márùnún ni ó tiẹ̀ ní tìjú ni wọ́n nílé làwọn ká tó sọmọ lórúkọ wàá kọ́kọ́ wo rẹ̀ kó tó bùyànnà torí sítórì tiẹ̀ fúnra rẹ̀ ó dẹ́ títí yẹ́ gan ó olórí burúkú ẹ̀ mò ń woṣù ẹ̀ lọ mo kàn ní kí n kọ́ tiẹ̀ dànù ní pọ́ọ̀mù òfò ni ẹ́ oníjọ́wò lẹ́sàbọ̀dù tó ṣe patí fọ́ọ̀mù ẹ̀ abọ́dẹ̀ ni ẹ̀ ni ṣé òun respect kí Esabod kó ṣe patí fún ọmọ thirty five years ṣé òun náà pọ̀ lọ wẹ́lú òun níná ó kàn máa ń dà á lẹ́nu sista ọpẹ́yẹmí èèyàn tèmi ẹ kàlẹ̀ ìwọ olórí burúkú ìwọ ọmọ àlè ẹ ìwọ tó gba báárà mo fẹ́ gbé ọmọ ọdún méjìlá lọ lọ́sọ̀lùdé òun hàn bí ẹni máa kú òkú ò nínú yàrá kan tó wà ó gbé wọn lọ ọ̀rọ̀ ọlọ́mọ elétí jẹ wàá gbọ́. agbọ́dẹ̀dẹ ọ̀rọ̀ Àbíkẹ́ ó kàn dùn mí pọ̀ máa lè ní ẹ̀ ọ̀rọ̀ yẹn dẹ̀ máa ń dùn ẹ̀ o wàá kàn máa pìtẹ́ǹdì ó yẹ kó lọ transformer nítorí màá sọ̀rọ̀ sí wàá kú dànù olórí burúkú ó ti kú dànù ẹ ọ sọ̀rọ̀ sọ́mọ ọ sọ̀rọ̀ sí jòyè ẹ lẹ́yìn yẹn ń kọ́ ṣé káwọn máa lọ ó ti kú rí o ó ń jà lẹ́ẹ̀kejì ó ń jà lẹ́ẹ̀kejì ṣókàn ẹ ni ẹ wéèrè ó tí ó tí rẹ̀kún sùn o ó ti, rẹ̀kún sùn o orí pálásàbí ṣe kí ni ó gara tán ni ó sọ fún ẹ pé ọmọ ọkọ lòun ìgbà tẹ́ tún sunkún màmá tún jáde fún yín màmá tún jáde fún gbogbo yín pó yá ẹ máa rẹ́kún sùn o ẹ tí ì sùn tán nítorí pé kí ni ojoojúmọ́ lẹkún alábòsí ẹ̀sùn kó bá kẹ́ fi wẹ̀ kẹ́ fi ṣanra ó kàn dùn mí pé àwọn ọba yẹn kàn máa máa kó bá àwọn ọmọ ọmọ nítorí ibi tí wọ́n bá ní kí gbégbé máa gbé ibẹ̀ ní gbígbé máa ń gbé ibi tí wọ́n bá ní kí sábọ́ọ̀dù máa tẹ̀ ibẹ̀ ló máa ń tẹ̀ àwọn ọba yẹn kàn máa máa kó yà jẹ wọ́n ni. ẹ àwa wí tán ẹ lína olè gbé wiri ẹlẹ́nu ṣọṣọṣọ bí aràn tó ń boyún jẹ́ ẹ̀yin ò tiẹ̀ ní tìjú ó mà ga o ẹ̀yin tá ẹ lè jí odidi rẹ mọ ọwọ́ ẹ̀ tá ẹ lè jí gbé ẹ tún ń sọ̀rọ̀ ẹ ìwé ní olòṣì olè aláyé polúkúmuṣu ọ ní kò rọtí wá patí ò rọtí wá patí irú ẹ̀ tún ń sọ̀rọ̀. John torí ọlọ́ ọ̀rọ̀ owó ló wà lẹ́nu ẹ̀ tí wọ́n fẹ́ sọ fún aláṣàbí sọ fún mi O gbé lówó ó jí láago ó tún ń sunkún wẹ́rẹ́ nìkan ló ti ń ṣẹ̀sìn olórí burúkú àwọn aláyé polúkúmuṣu àgbà òfò ó wá pè wọlé ó wá pè wọlé sọ́dọ̀ ọmọ nú ẹ̀ ẹ́ ẹ́ ẹ́ tẹkùnbọ̀ nígbà tá a lẹ́sẹ̀dẹ̀ ọba ò ní ṣe orí tó da. ìgbà tí màmá wà ìgbà tí màmá wà lọ́dọ̀ ọba tó ń sọ̀rọ̀ ṣé ìwọ lè sọ̀rọ̀ ìwọ tó kákò sójú kan ń bẹ̀ gbogbo èèyàn lórí ń bẹ̀ náà tí màá. ẹ má bínú a tún wá wí olórí burúkú èwo àtẹlẹnu gbígbẹ ìyẹn ṣe ẹnu bí ẹnu àáké olórí burúkú ẹni tó bímọ méjì bàbá méjì ò dẹ̀ ń bọ́ ẹnìkan ìyẹn àbíkú ni mò ń sọ o anọ́rọ̀ ni màá fi bá tiẹ̀ jẹ́ jẹ́ kí n tiẹ̀ bí ẹnu kí ló dé tó yẹ kó lówó lẹ́yìn máa ń ta jẹ́ẹ̀tì kí ni àǹtí Bánkẹ́ ṣe fún yín gangan ìwà àtẹlíìnì kí ni àǹtí Bánkẹ́ wà lọ́wọ́ yín ìgbà tó yẹ pé kò sólówó ìdílé yín ẹ̀yin ò ṣe nǹkan tó darí lé yín náà òun máa ti gbà òun máa ti gbà táǹtí Bánkẹ́ ti ń ṣe bísínẹ́sì bọ̀ ni kò wálé látàárọ̀ dalẹ́ rí ó lọ sókè ní ìjọ́ wo ni ìwọ ṣe bísínẹ́sì rí ẹ ẹ̀yin olórí burúkú tí kinní kan ò yìí ìwé ọdún méjì àbọ̀ tó ń fún ẹ gan hàn fún ẹ ní mi ìwé níní o láti almost hundred years tó ti wà ní London yẹn ò tó rò ní fún ẹ bóyá hundred years ìdíyà láyé ẹ ti bí ẹ síbẹ̀ <laughs> ẹ ó wà ní London almost thirty years shame on you. You ah, yeah, yeah, yeah, yeah. Eh? two years iná ń gbélé ẹ lọ́wọ́ ibi tó ti ń jà kiri because wọ́n mọ̀ pàtẹ́ níta àmọ́ àwọn àwọn àwọn máa gbà lọ́wọ́ ẹ òrí pọ̀ rínú ẹ̀ fún ẹ mọ́ ibi tó ti ń jà kiri ni ò tó rònú fún ẹ. ẹ eh, ibi táyé bàjẹ́ débi ìsọkúsọ ìlara yìí ìbàjẹ́ yìí náà ó tún rí ẹ síwòwò ó já ẹ síwòwò ọmọlúàbí ìjọ wo ni wọ́n rí àǹtí Bánkẹ́ tó já wọn síwòwò wọ́n ṣe já ẹ síwòwò yìí ìjọ wo ni wọ́n rí àǹtí Bánkẹ́ tó ń dá sọ̀rọ̀ tí ó kàn sọ fún mi. Hey, hey, hey, hey, wo wo má má dárúkọ wọn mọ́ nítorí pé kí ni ìyàtọ̀ wà ń bẹ̀ alálùbáríkà làwọn yẹn ẹ má forí búkú ti yẹn má fi rẹ̀ wọn lára ọmọ àwọn ò bẹ́ rẹ mọ́ ẹ ọ̀gá ah ẹ jẹ mú omi. Eh? <laughs> tù káàkiri ní ní London ó gbájúmọ́ṣẹ́ wọn ni ó dẹ̀ kì í ṣe bọ́rọ̀ mi ìjọ wo nìwọ rí tó ń wẹ̀wù àbùkù lọ́dọ̀ àwọn ọmọ tí ò tó wọn rí ìwọ yìí náà ná fi ń ṣe gbà kó lẹ̀ ìwọ yìí náà fi ń ṣe two pick ló ń ṣẹlẹ́yà kiri ìwọ nìkan ló lè ìwọ nìkan ló ń jí wọn lówó ìwọ nìkan ló ń jí wọn láago ìwọ nìkan ló ń bá sùn káàkiri one night stand ẹ̀pọ̀ ń bẹ̀. ẹni tó bá ti rìnrìn kurìn ó di dandan ó di dandan kí ìrákùrà kó máa ra lára ni bẹ́ẹ̀ ni ẹni tó bá fi rẹ̀ sípò àgbà ipò ọ̀wọ́ máa pọ́n lé ó rí pò ń ṣẹ̀sìn ni ẹ̀sìn tẹ́gbọ́n tún wá ju tàbí kẹ́ lọ ṣé wo mọ̀ ni o mọ̀ o ò ní tìjú ni àgbòfò ni ẹ́ àwọn ọmọ ẹ̀gbọ́n ti pariwo títí o ò rákọ bí ẹni ó ní kó má wálé òun ó lóun ò fẹ́ rí ẹ pé disgrace ló jẹ́ ó láyé ẹ ti bàjẹ́ kó máa bayé òun jẹ́ fọ́tò ìbànújẹ́ fọ́tò ìbànújẹ́ tó yálẹ̀ fún wọn ní transport ó sì wà ń bẹ̀ ó sì wà ń bẹ̀ ẹ́ gbogbo ọjọ́ tí àwọn ọmọ ẹ bá fẹ́ ṣe nǹkan òwe tán fẹ́ ṣe nǹkan èyí wọ́n máa máa bá wọn wọ́n máa máa gbé fún wọn kókó máa wọ́n máa máa plẹ̀ fún wọn. ọmọ ẹ ọmọ ẹ kò lè kò lè díje kánsẹ́lọ̀ ayé ẹ̀ máa bàjẹ́ sọ́wọ́ àwọn èèyàn ni a ní ta lè fẹ́ dìbò fún ipò ọmọ tí yẹn ń jà kiri ń rékun àwọn ọmọ ẹ ò lè ṣe nítorí pé fọ́tò tó fi ìwòwò ní transport ó wà ń bẹ̀ fídíò ni àwọn ọmọdọ́mọ ẹ máa máa bá ń bẹ̀ ẹ́ ìwọ táyé ti bàjẹ́ yìí wá fẹ́ ó wá jọ onáyé sábọ̀dù bàjẹ́ inú wa tẹ́ sábọ̀dù jọ́ta láyé ẹ̀ bàjẹ́ ṣé kí n wora yín ni ẹlí ni ò bá wọn bọ́ìsì ìyá aṣẹ́wó ayé ta ló bàjẹ́ ní ní age of fifty five years olóṣèkú máa ń parọ́ age ẹ̀ ni wọ́n fifty two ni ẹ́ okú máa ń parọ́ age ẹ̀ ni àmọ́ kó máa ń parọ́ age ẹ̀ but ó wà ó wà ó wà disgrace ó rí pàbíkẹ́ gan fi bú ẹni ó lẹ́ẹ̀mélòó ló fẹ́ ṣe fifty years ibi táyé ẹ bàjẹ́ dé tó parọ́ dé ó tún ń parọ́ age ẹ̀ ọdún márùn-ún tó dáa ó ní màmá gbà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ lè ríra lọ́jà ẹni náyé ẹ ti bàjẹ́ aṣẹ́wó bo àwọn bọ́ìsì ó lè rátúnṣe ó lè ó lè lé kó bámú ti bọ́ wò wò wò wò bí kò sí gbogbo ẹnu tó fi lè ṣèbàjẹ́ sábọ̀dù tí gbogbo àwọn èèyàn lè believe ẹ because àwọn èèyàn mọ̀ pé ó lè ní ẹ́ ó lè ní ẹ́ ó mọ̀ pé ó gbé ní two thousand owó ọtí wọgbọ́n fẹnu ara ẹ̀ sọ lọ́dọ̀ pons and ponder. ó wà lákọsílẹ̀ ọlọ́run ló ní kí pons and ponder. gbóhùn ẹ sílẹ̀ níjọ́ kìíní àná ó lè ó wá ń wá bó ṣe fẹ́ yẹ̀ ó rí ó lè rí yẹ̀ ó ti bọ́ ó wá sọ ó wá sọ pé ẹ ó ti sọ pé kí tọ́pọ̀ tọ́pọ̀ tẹ̀ kó má kí ẹ mọ́ ṣé ìyẹn gan fẹ́ kí ẹ ni ìyẹn gan ò fẹ́ kí ẹ kò fẹ́ mú ẹ kò fẹ́ mú kò fẹ́ kó fi dọ̀tí ẹ kò fi yí òun lára tọwọ́ mọ̀ pa ayé ẹ ti bàjẹ́ lẹ́sìn ni ẹ́ ayé ẹ ti polúkúmuṣu ẹ líìnì gbogbo èèyàn ló ń sá fún ẹ ẹni ni olórí burúkú òbò àwọn bọ́ìsì ẹlẹ́nu bí ẹnu mùjẹ̀mùjẹ̀ ọ́gílì ọ́gílì mùchẹ̀chẹ̀ ó ọ́gílì dàkúṣá. ẹlín ẹlín ọlọ́run gangan fúnra rẹ̀ mọ̀ pé ó lè lo ja ẹ́sà bọ́ọ̀dù lọ́lọ́run fífi ẹ̀ṣẹ̀ sìn torí ẹ̀ lọ́lọ́run ṣe gbé ìtìjú ìtìjú ayérayé fún ẹ ní ọ̀dọ̀ àbíkẹ́ tó lọ àbí kẹ́ ń fi ẹ́ pa lọ́tún ló sì ò lè jáde kó o sọ̀rọ̀ àbí kẹ́ tí ò lè daṣọ bò ẹ́ níjọ́ tán já ẹ sí òwò ọmọlúàbí ẹ́ aṣáàgbọ́ ní ẹni tó wà ní ẹgbẹ́ yín tẹ́lẹ̀ tó ṣe ṣó aṣáàgbọ́ nǹkan tó sọ. So let go and flag Àbíkẹ́ ẹ lọ flag yàrá ìyá ẹ dànù ẹ̀yin tẹ́ bá mọ bẹ́ẹ̀ yẹn máa flag ẹ flag ẹ kókó sí lọ kó gbẹ́nu òsì ẹ dànù bó ṣe máa ń flag màmá nìyẹn ẹ flag ẹ dànù ẹ jẹ́ kó lọ kú orí ẹ burú bí orí eégún tó ń lé wèrè ẹ flag àwa gan àwa ń ṣe show ẹ flag ẹ bàálà báàlà sọjí ọlọ́wọ́ gbọgbọrọ lórí burúkú ó ní sọjí ọlọ́wọ́ kúkú kò ní dá fọ́mọ yìí ìyá ẹ̀ lọ́lọ́wọ́ kúkúrú ọgọ́ oh sọjí nǹkan tí sọjí ṣe fáwọn pípù yìí kò dẹrùn ọlọ́run ọlọ́run sọjí lọkọ̀ ya wọn lẹ́mi jọkọ̀ àbíkẹ́ èmi lọkọ àbíkẹ́ oníyẹ yín eléyẹ ẹ lè rí fúláàgì ẹ lè rí eléyìí fúláàgì ìgbà tẹ ìyá wèrè ẹ fẹ́ jí ni ṣe fẹ́ gbé ni ẹ ń ṣí èrè ni èmi àti súbàkà lẹ̀pọ̀ ni chingom ni wà bí mo ṣe ń sọ lọ ẹ ní orí orí màtáì ni mo ṣì wà ó náà ju tí kókó ṣì lọ́kọ́ lọ́kú dànù. No ó já màmá lólè ó lọ wọ ẹgbẹ́ ayé ó lè ó rí bóbi màmá ṣe dáa fún ẹni ó rí bóyá fi ẹ̀ṣẹ̀ sí ni àẹlẹ́dẹ̀ẹ́ sábọ̀dù lé o ó rí ó rí bóbi màmá ṣe fi ẹ̀ṣẹ̀ sí ni ó rí pò ṣẹ̀sìn gidi ni ẹlẹ́dẹ̀ẹ́ sábọ̀dù fast fast lòun ń ṣiṣẹ́ ń tiẹ̀ ó fàṣì bàjẹ́ àti jù wọ́n lọ ló wá lọ àìtó ló bá bọ̀ ẹlín ẹlín ló ń fi ẹ̀ṣẹ̀ sí ẹ̀sìn ayérayé ẹ̀sìn tó tún ní rẹ́kọ̀dù nú tó yẹ pé wọ́n gan ò ní gbàgbé ò lè gbàgbé gbogbo àwọn ọmọdọ́mọ ẹ̀ tán bá tún bí á tún máa bẹ́ẹ̀ ń bẹ̀ẹ́ kó lè bá mọ̀ pé ẹ̀sìn yẹn pọ̀ ẹlẹ́dẹ̀ẹ́ sábọ́dù kan mọ̀ọ́mọ̀ ó fi ẹ́ ṣe lẹ́yà ni pé kí ló dé ẹlẹ́dẹ̀ẹ́ sábọ́dù dàjọ̀gùn lọ o ẹ má ṣe o kò kí ń ṣe gbogbo orí nìyàn ń ṣe o ó bá ń gbọ́ orí dàjọ ògùn ẹ sábọ́dù ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà rí i pé tẹ́ bá ti ń ṣàbòsí ẹ̀ gbogbo ẹ máa tú jáde at ni orí jorí lọ jẹ́ ń padà sọ́dọ̀ tálántẹ́lẹ̀ àbí kí ọmọ yóò ṣe ọmọ ìyá jẹ́ olórí burúkú ọlọ́mọ méjì bàbá mẹ́ta aṣẹ́wó aṣẹ́wó London olórí burúkú ọmọ tó ti wọṣọ ẹ̀sìn tẹ̀sí ń bájà everywhere kò ní í da fún ẹ. Eh olórí burúkú alákìísà olóòórùn bákan ló ṣe ń wọṣọ àwọn aṣọ tó ń wọ̀ wọ́n ní ninety something ló wọ̀ ìyálàyà ẹ̀ lónìí ni ṣé ìwọ ló fẹ́ kọ́ màmá bọ́n ṣe ń wọṣọ ni ṣé mo sí ẹ lónìí tó wọ̀ ni kó bá wọṣọ ninety twenty ìyá ẹ̀ tó lọ fi school uniform tó fi wọ́n skẹ̀tì ńkọ́ ó ní tìjú ni àní ẹ̀ máa wo ayíkẹ́ tó bú yàn ó sọ fún ìyá ẹ̀ bó ṣe máa múra ẹ sábọ́ọ̀dù nìwọ wá fẹ́ kọ́ bó ṣe máa múra. dúró náà jẹ́ jẹ́ ìran ẹ̀ létí ọdún kejì sígbà tá a wà yóò rántí bí ìwọ gangan fúnra rẹ̀ bó ṣe ń múra ni ṣe bẹ́lẹ̀ kẹ̀dín ló kó sọ́rùn ìwọ náà máa ti dògè <laughs> wàhálà wà o. ṣe bẹ́ píṣọ̀ yẹn wà tó ṣẹnu gbígbẹ bí ẹnu ẹtu. E tó dàbí tó rí eju gbogbo ara lọ tó dàbí ẹni tó ń fọwọ́ nù lára ìran náà ti doge o torí jàlàjàlà tó jóye ṣàlàwọ̀ tí gbogbo ski ẹ̀ ń wo tó ń wò ràkọ̀ràkọ̀ olórí burúkú ti wá tọrọ bára lórí Facebook náà ìwọ náà ti dọ̀gá oúnjẹ àárọ̀ ti ń bá tọ̀sán fún ẹ ìwọ náà ti ń ṣàyà bí ẹ̀yìn ó ti ń sapá bí itan oge ga assignment Chioma sunkún kiri ojoojúmọ́ lẹ́kùn ẹ̀ náà iṣẹ́ tẹ nǹkan tẹ sábọ̀dù bá jẹkù tó bá gùn sílẹ̀ òun lẹ́yìn máa ń jẹ náà ó Àbíkẹ́ ó ló ń ṣàjẹ náà oúnjẹ tí ẹ jẹ tó tó gbọ́n sílẹ̀ ó ní wọ́n ń ṣàjẹ ẹyẹ ni wọ́ọ̀ ìwọ mọ̀ pé yẹ ní ẹni. ẹyẹ ní ẹyẹ ní àbíkẹ́ oúnjẹ tí oúnjẹ tí Ẹsábọ̀dù bá jẹ tó bá gùn sílẹ̀ ó níwọ́ ẹyẹ àbíkú olórí burúkú ọmọ àlè gábà òun ló ń ṣàjẹ́ ẹ nǹkan tẹ́sábọ̀dù bá sọ lẹ́yìn máa ń gbà tẹ́sábọ̀dù bá ti fún yín láṣàmẹ́ǹtì ẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ sọ náà. ẹ́ o gbọ́ nǹkan tí màmá sọ lánàá ó ní assignment ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ show ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ show ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ show o gbọ́ nǹkan tó sọ fún ẹ ó ní assignment ẹ máa bọ̀ kẹ́ tún wá gbà kẹ́ gbà kẹ́ jẹ́ ó máa ń fún yín iṣẹ́ ṣe ni kẹ́lẹ́ bá rí show ṣe ni tó wọ́n wí pé wà bí ò rí show ṣe màmá tún ti help condition ẹ o. E omi ó pè yín bíi bíúsì ó pè yín bíi bíngò mm-hmm, ẹ wá gbà ẹ tún wá gbà kẹ́ ẹ jẹ́ another assignment tún lélẹ́yìí ṣé ipò tí ń rẹ́kùn sùn sìn láti jẹta ó tún ti rí ṣòṣe nítorí o ò ní ṣòó méjì tó ń ṣe ju kó bó èbú lọ́nà ìwọ náà mọ̀ ọ́n tó bá wù ẹ́ kó jáde ní ẹ̀mẹ́ twenty times thirty times ìyín ò sọ pé kí ẹ sábọ̀dù kó yí nǹkan tó ń sọ kó yí padà kó pọ́síbù ṣóò tí màmá ṣì ń ṣe lórí ọba òun ló sì kọ̀ǹtínìù ìyálàyà yìí ń sọ̀rọ̀ ẹni nàdíà ibo làdíà wèrè orí pọ́tún sọ fún yín pé òun ò tí ì ṣíwọ́ o àṣàmẹ́ǹtì pọ̀ tẹ́ máa ṣe. Eh, àtijẹ́ta yẹn náà ló wá ti ń sunkún omi pọ̀ lójú ẹ̀ gan o ẹ kọ̀ǹtínì kẹ́ máa fò kẹ́ máa bẹ́ bí ọ̀yà ṣó pọ̀ tẹ̀ máa ṣe ẹ máa rẹ́kùn sun gan o olóṣì ọ̀lẹ alápàṣẹlẹ̀ sí òwò bọ́ba ó máa sọ fún yín pé kó wá gbà ni ọba òmò bóyá òun rẹ̀ sì sí ẹ́. Eh? tábà wítàn ẹ wá máa ṣe ẹ̀sáǹpù ẹ̀sáǹpù tí ò ní láárí tí ò make sense. mọ́tò tí Esabod ṣì rà fọ́mọ ẹ̀ ó wà nídìí ọmọ ẹ̀ tọ́mọ ẹ̀ ṣì ń gbé káàkiri o. kò kí n ṣe pé lọ rent ẹ̀ for five days pó kàn fi post o ó ṣì ń lò ó ipò ń ra mọ́tò náà ó ṣì continue ó ń lò ó lọ ó wá ń di ó wá ń di tina tó ń lò káàṣì ni màmá rà á ẹnu ò o ẹnu ò o ariwo kọ́ ni music o ẹ gbà fún ọ̀gá yín ẹ gbà fún tani ẹ gbà fún olówó bùsọ̀bùsọ̀ kẹ́lẹ́ bá ṣe kíni kẹ́lẹ́ bá àwọ̀ náà lọ olówó bùsọ̀bùsọ̀ ló ń kọ̀ǹtó ayé yín ibi tó bá wù ló lè fi rìmúùtù ayé yín kọ̀ǹtó lọ. tẹ́ bá fẹ́ píchọ ẹ̀ lọ́la ọlọ́la tẹ́ bá fẹ́ píchọ mọ́tò tínà àtúnyà fún yín pé kẹ́ ẹ tún rí ó tún lè léyìí ọ̀hún lọ́rẹ́ǹtì ẹ̀ wọ́n kówó lẹ̀ káàṣì lọ́ọ́ rà ni màmá tún gbé yín lọ ẹnu kọ́nà fi ń ṣe nàmọ́ ní égo. E ọgbẹ́ yín débi tán ti rà yín náà fojú yín rí ẹ tún padà lọ lẹ́yìn ẹ tún lọ nà ó kì í ṣe pọ́n pàkè síwájú ta ó ń dúpẹ́ ó ń ṣàjọyọ̀ ilé lórí no ó kówó lẹ̀ ó mú yín débẹ̀ ọmọ ojú ajé kò ní sọ ó mú ojú yín lọ síbẹ̀ lálàkọ́kọ́ mú ojú yín débẹ̀ lọ́lẹ́lẹ́kejì yẹn náà ń pè ní jẹ́ ká mójú ajé kò ní sọ ẹnu ò ṣe é ẹ jẹ́ ká sinmi ẹ stop rántírantì ẹ̀yin lọ mojú ọ̀rá ní tẹ̀ ń fi rọ́ tẹ̀ fi ń lògbà tẹ̀ fi ń ṣàyè kí ló dé wọ́n fi wèrè ṣí ẹ̀ ní ṣòro ẹ bìlíf pé gbogbo èèyàn mọ̀ pé ń parọ́ ni wọ́n ó tiẹ̀ parọ́ jù gbogbo èèyàn ló mọ ọ̀rọ̀ tẹ̀ ń pa ọmọ skóòpù yín ẹ lọ rìláàsì irọ́ ti pọ̀ jù irọ́ ti pọ̀ ju èmi gan èmi gan fúnra mi. ẹ èmi gan fúnra mi olówó bùsọ̀bùsọ̀ too much money ariwo kọ́ ni music abíkẹ́ màá bú ẹ màá bú ẹ màá bọ̀ yálà já ẹ ọmọ lọ last. kò sóhùn lẹ́nu ẹ mọ́ olórí burúkú ìwọ tó òyòwọ tẹbi ń pa wà wá jókòó sórí mídíà wà máa rántìn wà máa ṣe bí ìpọ́nlọ̀ ń wà lẹ́yìn yẹn inú gbogbo orúkọ ẹ sábọ̀dù olówó bùsọ̀bùsọ̀ yẹn ló ń bí ẹ nínú ẹ̀ àwa wí tó ní sábọ̀dù lè mọ ibi tó ti ń jẹun ìyẹn ló ń ta ẹ lára nú gbogbo ẹ̀ ibo ló ti ń jẹun torí sóṣá mídíà lọ àbí wèrè lọmọ yìí ni àṣírí àbò bá bíyà ńlá ẹ ṣàánú bá ṣe jẹ bá bíyà ńlá olówó gàbà ṣe jẹ bá bíyà ńlá ọmọ alẹ́ gàbà olórí burúkú ọmọ bàbá ológògó ọba àwọn ìwé náà rárá ọmọ àlè olórí burúkú ó ní good record àwọn ìyá ẹ̀ hàn kúkú tó dáa bàbá tó bí ẹ gan kò kúkú tó dáa ìwọ ló wá ń jatọ́ ìlú ẹ̀ ló ń bú ẹ́sà bọ́ọ̀dù ìwọ tẹ ń rojọ́ pọ́n lè búyàn kò ní í dáa fún ẹ ẹ yóò tẹ̀ mọ́ pé máa ń fún ẹnìkan ní respect orí ẹ ti burú bí orí eégún tó ń lé wèrè ọmọ òfò ọmọ ọmọ fún mi láyọ̀ àbẹ̀bí ìyá ẹ̀ ò ní sùn rè lọ́nà ó ṣí èrè mọ́ tilẹ̀ ni olórí burúkú. owó táyé ò bá ti fẹ́ bàjẹ́ tí ò bá ti fẹ́ polúkú muṣu yé máa dárúkọ àwọn ọmọ Ẹsábọ̀dù mọ́ nítorí pé ọmọ òjò ọmọ lọ àwọn ọmọ àgbọ̀yàláyà ọ̀rọ̀ ṣọmọ pọ́mọ ẹ ló lọ jalè ṣó rántí pé àkọ́bí ẹ ọmọ ọdún mẹ́tàlá ló lọ jí twenty pounds ṣíwọ́ ọmọ yìí ṣe jọmọ ọ̀rọ̀ báyìí náà ilé ẹni tó ti jí ẹni tó ti jí twenty pound ló lọ́gùn síta ipe kó má bàa yí àwọn ọmọ yìí jẹ́ ọmọ tí ń mú nǹkan ní nǹkan ó ní tìjú ni second born ní ọmọ ọdún mẹ́fà ó ti ń lẹ̀ ìfọ̀tí láàrin pọ́blíkì irú èyí náà ló ń sọ̀rọ̀ ń ta wọnú ọlá sọ náà ó ní ọmọ ọkùnrin ibi tó tí ìnà ó gbọ́wọ́ sókè ó fún ẹgbà tí padà ní mú orí pa ayé ẹ ti bàjẹ́ ayé ẹ ti dòfo ìgbà tó yẹ kó o mójú o mójú tó nǹkan tó yẹ kó o mójú tó àkọ́bí ẹ̀ ń jalè second born ẹ̀ ó nà ẹ̀ disgrace ló jẹ́ fáwọn obìnrin lọ wá bí id only if you no get money hide your face irú ẹ̀. E irú ẹ̀ ló wá fẹ́ máa dárúkọ àwọn ọmọ màmá ó ya wèrè ni àwọn ọmọ alálùbáríkà làwọn èèyàn ọmọ yàtọ̀ sọmọ àwọn ọmọ tó ń nẹ̀kọ́ àwọn ọmọ tó ń lálùbáríkà ọmọ yàtọ̀ sọmọ bíyàn bá fi ọmọ wọ́ ọmọ á nà kan pa àbíkẹ́ ìyá olè aláìní tìjú olóṣì ó wà nínú rẹ́kọ̀dù gbogbo orí Facebook ló gbọ́ pákọ bí ẹ lọ jí twenty pound ìyẹn ò dùn ẹ́ ọ̀rọ̀ wo ni wọ́n wá ní. ó nẹ́nu láti máa sọ̀rọ̀ lọ́rọ̀ kó lọ àìdí ọ̀fẹ́sì kó lọ kú dànù ebi ló ń pa mọ́nàmọ́ná kú ebi ló máa pa é kú ó lò ṣì ó máa tọrọ kú ní eléèbí ní ẹ̀nà àrùn irú ẹ̀kẹ́. ibi tí àwa ìbàjẹ́ ti ń mí ta ti ń sọ̀rọ̀ irú ẹ̀ ò gbọ́dọ̀ dúró ń bẹ̀ ká tó wá sọ pé sábọ́ọ̀dù ó fọ́kín màdì ni ó ṣí èrè ni. ẹ wo ṣe wo bí ẹ̀yin wèrè kan ẹwà ẹwà ọrọ yín ń bọ̀ létà mo sì ń pákéjì yín ní tá a bá wá wí ní fọ́tò kan ẹ náwọn kan lọ́wọ́. kí ló ń ṣe yín ẹ̀yà wèrè ni kí ló ṣe yín tẹ̀ gbé fọ́tò síta ta ló bẹ̀rù fọ́tò na today e don tey when she dey back ṣé ní ni ní dàfún yẹn àgbé fọ́tò síta àwọn wo lẹ́ ń kilẹ̀ mọ́ àwọn wo lẹ́ ń halẹ̀ mọ́ ẹ má jà sọ gbogbo ẹ̀dí fọ́pọ̀ mọ́yọ̀ o ẹ ní jẹ́ ẹ ní jèrè tẹ́bà fọ́ gbé fọ́tò síta ẹ ní dúró wò tán ẹ jẹ́ ká kú fọ́ gbogbo ẹ̀ papọ̀ ẹ jẹ́ ká sọ fọ́pọ̀ mọ́yọ̀. gbogbo bẹ́ẹ̀ ṣe ń sunkún lẹ́yìn tẹ́ ń já tọ́tẹ́ náà ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ ni mò ń gbọ́ mò ń retí ni ẹ mọ̀ pọ́rọ̀ kí n kọjá lẹ́kùn lè tèmi àfi tí n bá ṣe bẹ́ẹ̀ pé mi ò rí i àsìkò ọwọ́ yín ò ti tò ẹ máa bá bọ̀ ẹ jẹ́ ká wo bó ṣe ń lọ ẹ tó bá lọ ló máa bá kú ẹ gbà. àwọn tó gbé fọ́tò wọn jáde lè ṣe ẹjọ́ ẹ sọ fún mi ṣán kú ni kí ló ṣe wọ́n wọ́n máa ń dàgbà sí màá ní kò máa sí nǹkan tó ṣẹlẹ̀ ẹ wo ẹkọ ọrùn lọ ẹkọ ṣì lọ ẹkọ anything díta tẹ bá fẹ́ kó síta ṣé ká máa sá lọ ni ẹ̀rọ akọ anything jáde kò ní da fún anybody kò ní ẹ̀ ní jèrè ṣé ká máa sá lọ ni ẹ dẹ̀ máa kilẹ̀ mọ́ ọ̀yàn. wẹ́n mi ò bá ti ń wálé ni ẹ má wọ̀ọ́rì pákéjì lọ́rọ̀ tí ń gan bá dé olórí burúkú ẹlẹ́nu bí ẹnu àgé òun ni mo bá wá. alájà títí gold mo rí iṣẹ́ ọwọ́ yín o <laughs> latest alájà nú alájà sẹ́sì alájà ẹ̀mí ọ̀gá sísá sísá tèmítádé mo ti sọ fún yín pé kẹ́ ẹ pààkì wẹ̀ èmi gan fẹ́ wọlé mo fẹ́ wọlé torí ẹ̀yin gan ni mò ń retí bí mo ó ṣe lọ fún Jesse ẹ̀yẹ èmi gan ń retí ẹni tó fẹ́ lọ lọ́wọ́ yìí bọ́dà yẹmi ẹ̀ka lẹ́jà rẹ̀ mò ń retí ẹni tó fẹ́ lọ tí màá ti dànù pé ẹ fún mi space <laughs> tó tọ́ ni lóde ẹ̀mí ọ̀gá ẹ̀mí ọ̀gá báwo kánàtì lẹ̀mí ọ̀gá lọ́wọ́ yìí ilé ti kún kò sáyè bọ́ tèmi ayé tèmi wà ń bẹ̀ ṣá. sí ìtàlájà ẹ gba ìyá mi orí yín wà ń bẹ̀. sista yẹmi akínfẹ́ hmm, broda yẹmi ẹ kalẹ̀ ẹ jẹ mi bọ́dà tèmi bọ́dà yẹmíṣẹ́ wà ẹ kújọ́ mẹ́ta <laughs> sista titi gate kò sáyè ń bo <laughs> kana john pé mi ò ẹ wo lórí ẹ kóra yín lọ níbo mo ti ń pè yín mi ò pè yín mi ò pè yín ẹ ṣe. <laughs> ẹ wo látẹ̀ní lọ ní àtẹ̀ní lọ ẹ máa fi alájà sí orúkọ sista Tèmítádé Gold alájà alájà alájà tó ṣẹ̀ṣẹ̀ dé sweet alájà sẹ́ẹ̀sì alájà bẹ́ẹ̀ fresh alájà tó sọ̀kò fún ṣètánì hmm, lágbára ìjàre èèyàn mi bẹ́ẹ̀ náà ni kò sí sista Tèmítádé ńlé àwọn ọmọ màmá gangan ni mò ń dárúkọ yìí ẹ má bínú gbogbo yín náà ní tiwa o bọ̀tí tá a bá ríra dára wa mọ̀ o àwa ìjìnlẹ̀ pampam àwa tèwé nation o àmọ̀ra wa dákú gbogbo yín náà ní tiwa o pmp <laughs> pmp <laughs> sister but àmọ́ àwọn ọ̀rẹ́ bí ọ̀tá àdẹ̀mọ̀ wọn tàbí ọ̀rẹ́ but twenty gigabyte la fi ń wò wọ́n látọ̀ kan àwọn òbá àmọ́ bó ṣe ń lọ nítorí pé kí ni gbogbo ìgbà lọ́lọ́run ń ṣẹ́gun wọn fún wa kò kí ń ṣe mímọ̀ ṣe wà ọlọ́run ni wọ́n ṣe ń gbé wá báyìí ọlọ́run ń dá padà fún wọn ni àwa wítán náà lásà ẹ́sàbọ̀dù ò dá aláṣàbí ò dá ó fẹ́ dá pa ni ó fẹ́ dá pa ni àǹjọ̀nú lẹ́sàbọ̀dù ó ti mọ owó èèyàn tẹ́ máa jẹ́ ni tẹ́sàbọ̀ tẹ́sàbọ̀dù tó bá sọ̀rọ̀ kẹ́ ẹ grab your copy ni tó bá ń gbọ́ grab your copy ó ń lọ rẹ́sàbọ̀dù náà nítorí ní ọ̀rọ̀ àgbà tí ò bá ṣe lówùúrọ̀ ó máa ṣe lọ́jọ́ alẹ́ ọ̀rẹ́sàbọ̀dù must come to pass. àwa wí tán àwa wí tán àbíkẹ́ ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bíi gbà wàrà ó ní kò sí kú lójú òun ikú fẹ́ wà lójú ẹ̀ pa ni ikú wà lójú ẹ̀ ó wùwọ́ ọmọ tí ikú ń tẹ̀lé twenty four hours ni ẹjọ́ ń jẹ ẹjọ́ ń jẹ ni ikú ń bẹ jẹ ń bẹ sùn ń bẹ jí ni ìwákú ló ń wù olórí burúkú oní kánsà olórí bí orí èèyàn mẹ́wàá olòṣì ó gbẹ títí ó kùkùkù dá orí abirùn ìwọ orí kànáńkìnì tó máa ń bú ni mo kí síwájú mo kí sẹ́yìn gbogbo ẹ̀ lọ́lọ́run ṣiṣẹ́ yẹn pé ni wo iwájú mi da ojú alẹ́ mi gan ò bàjẹ́ ó fẹ́ fìwọ́ wé mi ni kákan wọ́n àrídùnnú ni mo jẹ́ níwájú ọkùnrin àwọn ọkùnrin máa máa wò pé tẹ́lẹ̀ ò bá jẹ́ ìyàwó mi kó jálè mi ó ya wèrè ni yàtọ̀ sí ìwé egungun bọ́gọ́ ó síìkì ni ìwé ìranù àbàṣà ìwọ tó yẹ pé fóòmù ló fóòmù ló kó sọ́yàn olóṣì àwọn ọkùnrin tí wọ́n ti sanwó sí ẹ lọ wọ́n ti sanwó sí ẹ lóbò lọ́tún lọ́sì àbàṣà ìranù ó ní dọ̀tí ó pọn gàgà òṣì ó dàbí ọkùnrin image ẹ̀ dàbí ọkùnrin ó rí kánàtì ni orí ìdí ẹgbẹ gbogbo ẹgbẹ àfi tó bá to fóòmù sọyàn kó tó dàbí èpo náà yàn kò sí àdùn kankan lára tọkùnrin ń wò. wá wá wá ṣọ̀hún wá wá ṣọ̀hún bíi fèrè tó ń fún nílẹ̀ Kánò fún àwọn ọba ẹsẹ̀ ẹsẹ̀ ẹ má olórí burúkú ọlọ́run bíi ọrùn fèrè tó ń fọ tó ń fọ fáwọn ọba nílẹ̀ Haúsá olùlòṣì ẹlẹ́sẹ̀ bíi ẹsẹ̀ àṣà ó kàn ó kàn gàgà wèrè àwítán wàá máa fi wú ẹ̀wé màmá ẹ wo báyìí o princess lọmọṣẹ́ wà jàre ọmọ ọdún mélòó ni ẹ́ tó ń pa sorry ọmọ ọdún mélòó ni ẹ tó ń pa àwọn ọmọ mi ọmọ mi ọmọ mi àwọn wo lọmọ wèrè àwọn dìndìnrín tó wà lábẹ́ ẹ olóṣì wèrè wèrè tí ò tí ì lè dára ẹ̀ bọ́ àwọn ọmọ tó ń bọ̀ ló tún ń pè láwọn ọmọ mi àwọn dìdìrìn ó ṣàn wá kán máa pè é lágbàlagbà yìí ṣá olóṣè ọmọ forty years tó sọ̀rọ̀ ẹ̀dọ́ ọmọ forty five years àbí forty three years ìdẹ ló pé rẹ abáwá wíta ìwò ya yín ẹwà ìyá àwọn ọmọ ayé ah! ẹwò ìyá tó gbẹ níwájú tó gbẹ lẹ́yìn ẹwà ẹwà bíkú tó rí bálabàlá táwé òdán tó dàbí ọkùnrin olóṣì ọmọ àlè olórí burúkú onímọ́tò àtàtàlùkù olóṣì bastard ẹ pọ̀ bẹ́ẹ̀ ẹ máa fẹ́ kó máa fojú bí gẹ̀ wò yín gbogbo nǹkan tẹ̀ jẹ́ báyìí lẹ́ máa máa fẹnu jẹ́ wọn sínú ọbẹ̀ lẹ́ máa máa sọ pé lẹ́ máa sọ pé ẹ jẹ́ ẹ̀yin tó yẹ pé à ń bẹ ọlọ́run nìyí ẹ máa parọ́ ẹ sọ̀rọ̀ síta káwọn èèyàn ẹ̀pù yẹn kó ṣì dànù gbogbo nǹkan tẹ̀wá tó báyẹn máa ná ẹ tó ni kí ló ń ṣe yín ló ń ṣe yín èwo ni kàrámọ́ òṣì ẹ wò mí olóṣì tó bá ti jàjàrà aṣọ tuntun báyìí ó máa máa já tọ́ ni. Eh? olórí burúkú wọn fún ẹ̀yìn jàlámí àpé kó bá wọn polówó oúnjẹ ta bẹ́ẹ̀ náà ló ń pariwo ẹ wo ọmọ ẹ wò mí ẹ wo ọmọ mo tó sẹ́ẹ̀sì ó rántí polówó jàlámí àtọ́ fún ẹ o olóbùṣán olòṣì ẹlẹ́nu gbígbẹ ẹlẹ́sẹ̀ bí ẹsẹ̀ àṣà olórí burúkú tó bímọ méjì bàbá mẹ́ta ọmọ àlè tó bá sọ pé ta nìyá bastard ìwọ ni kò máa náwó àbíkẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má dá òtún ẹ̀ olórí burúkú aláìnójútì o tún bí títí o bí o lè à ń jọlá àkọ́bí ẹ ó ń jalè kiri gbogbo ilé onílẹ̀ mi kọ́ mu kú sọ ó lọ jí twenty pound ni ibi tó ti lọ jí náà ti sọ wọnú ọlá ló sọ ilé wọnú ọlá ló ti jí yá ọ lè àbíkẹ́ olè ọmọ ẹ̀gbẹ́ wiri olórí burúkú aláìníròònú mo mọ̀ pọ́ bọ̀ tí mò ń sọ lálẹ́ ìwà lọ máa sunkún ni ó yára ní mo mọ̀ pé ó tún máa fò jáde lọ́la tó yára ní ẹ̀rọ kánáàtì òkè ń dún ẹ̀ ó sọ bó ṣe máa ń sunkún bó ṣe máa ń pẹ́ mi olórí burúkú ẹ̀ tí ó mọ̀ pé ó ti bú ọmọ alálùbáríkà lálẹ́ yìí ó ti bú sọjí ó ti bú gbogbo wọn lálẹ́ yìí ó ti bú gbogbo ó bú sọ̀rọ̀ káàtó ó bú yáwé adé ó ti bú gbogbo ọ̀hún bí aláìyá ẹ̀ kó da kó dárúkọ mi ọ̀hún dídí sọ fún mi pé ó máa ń pa mi ni má pa mi ṣe bó náà oníwèrè lórí ni màmá ló ń mú wa lọ́wọ́ dání látijọ́ yìí ó ní wèrè jẹ́ kèmí àti ẹ̀dálẹ̀ kájọ tún ta ó ní wèrè kò sí wèrè kankan nínú àkọọ́lẹ̀ aroma lásán ló ní ó ní wèrè jẹ́ ká dálẹ̀ ká tún ṣà kó wá wò pé olórí burúkú wọ́n tó yẹ pé ò ní good record ní London gbogbo èèyàn ń gbé ẹ ṣépè ni olóṣì olórí burúkú ìwọ ló máa bú olúgbọ́n ìwọ ló máa bú àrẹ̀ṣà ìwọ ló máa bú àjèrò ó wá náwó wà lẹ́nu ẹ̀ gbogbo àwọn tó ń ṣe é lànú gbogbo àwọn tó ń ṣe é lànú ló ti bàjẹ́ tán Ah, a máa dárúkọ àwọn ewé nation ó mọyì èèyàn tó ti sá fún wọn nìkan ni wọn fi ṣí ẹ ni ẹni tó ń gbé ẹga kó tó di pé orí àwọn àsìpílà gbogbo wọn níbo ni gbogbo wọn wà lọ́jọ́ tòní sọ fún mi ìyẹn ìyálàyà gbogbo wọn kí ló fi san fún wọn ibi nìyí ibi ni olórí burúkú ọ̀rọ̀ owó yìí náà ni ọ̀rọ̀ owó náà ló fi sọ́dọ̀ ta ẹ̀ wọ́n ní kò sanwó fún lọ́ọ̀yà tòwó ní ká ẹ rí ó bẹ ẹ rí lọ́ọ̀yà pé ká ẹ sanwó fún ó di wàhálà lórí ọ̀rọ̀ bọ́líre yìí náà ni ìwọ nìkan yìí ni gbogbo owó tó gbà gbogbo owó tó gbà ó dẹ̀bìtì àyà ni round it up olòṣì oníràndítọ̀pù ìsọnù ọmọ àlè ṣọ́ọ̀bù bá mọ̀ pé wà á ti àyìnkẹ́ onígbindígbindì lọ́rùn àbí kí lorúkọ yẹn ń jẹ́ ṣá ṣé ṣé o bá mọ̀ o bá mọ̀ bẹ́ẹ̀ ṣe ń fà lábẹ́lẹ̀ ni àwa ìyẹn ìgbà yìí olórí burúkú onígbindígbindì ìgbà yìí ìgbà yìí dòṣì ìgbà yìí dìranù àti àǹtí ẹlí ẹlẹ́nu bí ẹnu ẹyẹ ó ti ẹ̀ da ṣe mo fẹ́ jáde fún ṣe mo ń mú ẹ dání ni ó ti ẹ̀ sẹ́ni tó o fẹ́ jáde fún ẹ́líìnì ẹ́líìnì ẹlẹ́sìn kò tẹ̀ sẹ́ni tí wò lè tẹ̀ sí lójú ó ti ẹ̀wọ́ ọjọ́ kan tó fi já ẹ́líìsì o ẹ́ ó mọyé èèyàn tó ti fi ẹ̀lẹ̀ tó ti lọ ipò ọmọkọ ni ẹ́ ọlọ́yàn tó ayáǹgù gan ó fi ṣẹ̀sìn lórí mídíà ni ẹgbẹ́dẹ́ pé gbogbo wọn náà ẹlẹ́sìn ni ṣèbójú wa ló ṣe bú ó ní bó ṣe fi wọ́lẹ̀ náà ọ̀rọ̀ wo ló wá fẹ́ sọ tọ́ bá a sọ tọ́ bá a sọ lọ tán sọ bọ̀ wá máa ní kinní kan kan ó ti fi Esabod lẹ̀ kinní kan kan àwọn tó ń sọ yẹn lọ bí wọ́n lè rè pé kí ni iṣẹ́ ọwọ́ wọn kí náà ṣe màmá ò kí ń spare anybody tó bá misbehave orí social media náà wàá ti gbẹ̀sìn ẹ̀ ìgbà tí òkè ń ṣe pé gbígba bálàdé wájú wa òròbó jọ̀wọ́ ni why orí afẹ́fẹ́ ni màmá ti pàdé anybody why tí òfin ní sọ̀rọ̀ á sọ̀rọ̀ sí anybody ìwọ tó bá misbehave olórí burúkú ìwọ ló wá fẹ́ máa kọ́ màmá bó ṣe máa ṣe ìwọ tó yẹ kó ń kọ́pí káàtì màmá ni bí màmá ṣe ń wùwà ló fẹ́ máa wùwà ó ti ṣi èrè mọ́ tilẹ̀ tí ò dẹ̀ lè pọ́síbù kò lè ṣe kí ni kò pọ́ ọ̀dẹ̀ òpònú jàtijàti oníjàlàjàlà olórí búkú ẹ̀ tó bá dé ta ọ̀nà màmá wo lẹ̀ bí èrè ni ó bá dórí social media wàá máa játọ̀ wàá máa fọ́tọ́ wàá máa ṣe bí ìpọ́lọ̀ ń wà lẹ́yìn ẹ̀ ọmọ kò jọ gbogbo ètò ṣe tẹ́lẹ̀ o wò lọ́tẹ̀ yìí à ń ṣú ẹ níwájú à ń ṣú ẹ lẹ́yìn ni. ilé tó ń gbé báyìí wọ́n ròyìn pé tó bá fẹ́ jáde báyìí wàá wọ̀tún wàá wòsì wàá máa wò fòìfò bí olè tó fẹ́ ń gbé mángòrò ni kó máa lagi mú ẹ lórí olórí burúkú tó bá pàkí mọ́tò wọn ní thirty minutes oṣù wà ń bẹ̀ tó ń ṣọ́ àwọn dúdú káàkiri ó fẹ́ kó jáde lé dúdú lọ́wọ́ tó yóò mọ̀ kán máa pa ẹni ọ̀rọ̀ ẹni ìdí kan fẹ̀yìn ẹ̀ta gbà á. ìwọ náà mọ̀ pé tán bá ti mú plate number náà mọ́tò ẹ̀ wọ́n ti mú ẹ wọ́n ti mọ ibi tó ń gbé ó lò sí. ìkó sígbà tí má kú ò kú wọ́n sì máa fi ẹran ara wọn máa fi ṣe àsun ẹ̀sìn yẹn wàá sì ṣe wọ́n sì máa já ẹ sí òwò mọ́ ti já ẹ léèsì òwò ẹ̀sìn ayérayé nìwọ tiẹ̀ máa ṣe lórí burúkú ọmọ àlè. ẹlí ẹlí ẹ ẹ ẹ lọ máa dọwọ́ bojú o ẹ̀yin náà wàá ń pèsè orí iṣẹ́ o ojú gbà mí ti fún yín òun pèsè orí iṣẹ́ àbíkẹ́ ṣojú òkì ń tì yín ni òbò àwọn bọ́ìsì ṣòbò yẹ̀yẹ̀ disgrace àgbàlagbà poply dog àjẹkù eh! àjẹkù kí lẹ ti ń pe man tó ń ta oúnjẹ láyé ní London yìí pẹ̀lú gbogbo fọ́tò ìbànújẹ́ tó yà fáwọn ọmọ ẹ olórí burúkú àjẹkù jáàjì aláìníròònú. No olòṣì àwọn játijàti àwọn bọ́ìsì kéékèèké náà máa ń ṣọwọ́ sí ẹ lóbò ẹ tún lọ sọ. ẹ tún lọ sọ́dọ̀ ẹ tún lọ sọ́dọ̀ MC Olúọmọ ẹ ń wá àwọn ọmọ kéékèèké tẹ máa dó káàkiri MC ò kì í jàbàṣà kò kì í jẹ̀ranù náà ẹ kó ṣì lọ́kẹ́ kó ṣì dànù onídọ̀tí àwa wí tán òun pariwo ọba ọyìn tàgà sí ilé ọba màmá sọ̀rọ̀ ṣé ilé ọba dàbí ilé ó jẹ́ ilé MC tán ti yin tàgà sí ilé MC gan ilé MC gan ọ̀hún lè yin tàgà sí. ọ́fíìsì MC MC Olúọmọ Taiwo máa ń pọ̀ ńbẹ̀ ọ̀hún yin tàgà sí ńbẹ̀ ọjọ́ ọ̀dọ̀ tajudeen àgbẹ̀dẹ lágége ọ̀yìn tàgà sí ń bẹ̀ ọ̀dọ̀ kúnlé poli ní ìdúmọ̀tà ọ̀yìn tàgà sí ń bẹ̀ ó ṣe wá jàfin ọba náà ti yin tàgà wọn wá sọ̀rọ̀ ẹ̀ ní kán mọ́ wíwá kán fọ̀hún lẹ̀ ṣojú òtí ṣojú òtí ẹ̀yin ẹ̀yin tẹ́ pé ayé lọ́mọ Yorùbá ni inú ààfin ọba ọyìn tíá gas wọ́n wá sọ̀rọ̀ ẹni kan mọ orí wá kan fọrùn sílẹ̀ ọyìn tíá gas sí pírẹsidẹ́ǹtì wa ọ̀la ẹni tó máa yọ yín kúrò ní oko ẹrú màmá wa sọ̀rọ̀ ẹni kó mórí wá kó fọrùn sílẹ̀ gbàyẹ́pọ̀ ní ìjẹkújẹ ni gbogbo yín ó lè ẹ̀ lè sòótọ́ ọ̀rọ̀ ara nǹkan tí nàìjà tí ò fi dá nìyẹn. mo fi títóbi ọlọ́run ọba mo fi sọ̀rọ̀ tí ọba fúnra rẹ̀ bá gbọ́ nǹkan tí Esabod sọ ó máa mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ làákàyè ni màmá sọ ẹ̀yin ọ̀dẹ̀ ṣé irú òbí rẹ bọ̀ mọ́ Esabod ni ó fẹ́ mọ̀ pa ni ó mọ̀ dáadáa ó mọ̀ pé lóòótọ́ ọ̀rọ̀ ni ó mọ̀ pé ó máa ń sọ òtítọ́ ọ̀rọ̀ ó mọ̀ pé awíkoko lójú ọlọ́rọ̀ ní tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ló fẹ́ ṣe kí ni bàbá ńlá kù bá bọ́ lọ́rọ̀ fẹ́ ṣe kò lè ṣe anything àfi kó máa já tọ́ ẹ̀yin gbèrè ẹ wá ní nǹkan tó ṣe ò dá ó fẹ́ dá pa ni. Esabod kò kì í ṣe alásọkò jẹ́ nǹkan tó bá sọ ó sọ ni ó dẹ̀ máa dúró lórí ẹ̀ pé òun sọ ni. So ìgbà tẹ́wọ́ ìgbà tí gbogbo yín wá ń sunkún yẹn láti jẹta ṣọ́run torí ẹ̀ kò ya dànù ni. màmá tún jáde lánàá yìí pé àmì assignment ọ̀rọ̀ adìẹ òun tún sọ òun tún sọ ni ẹ tún wá gbọ́ ẹ kí lọ́ba gbọ́n fẹ́ fi ṣe. ìwà àbíkẹ́ wá ṣàyàkẹrẹ bí omi tán lámù ọ̀nà bọ́ọ̀ba jọ́ nítorí ọlọ́run jẹ́ ń bí ẹ gbogbo ariwo òṣì tó ń pa láti jẹta ṣé màmá fẹ́ dákẹ́ ni. Ah, ṣé tí gbogbo èèyàn bá tiẹ̀ fẹ́ dákẹ́ tó ń bá fẹ́ dákẹ́ fún gbogbo èèyàn irú ìwọ yìí ìwọ yìí ìwọ olóòórùn yìí ìwọ játijàti yìí ìwọ máa sọ̀rọ̀ màmá máa dákẹ́ ah, ó ga o ìwọ náà ń pẹ́rẹ́ léèyàn o. àwọn ọ̀ràn dírun ẹ̀ fún mi láyọ̀ àbẹ̀bí gan-an ìyá ìyá ẹ̀ tí kinní kan ò bí gan nínú kòtò hàn bí da kò lè stọ́ọ̀pù màmá pé kó má sọ̀rọ̀ ká tó sọ pé wọ ìwọ èèrà ìwọ ìwọ ìdọ̀tí ìwọ olóòórùn ìwọ pàǹtí ẹ̀wà ọmọgún àǹdá ìjọ ìwọ táyé ti bàjẹ́ tí ò ní rìpẹ́rà ìwọ olóṣì ìwọ oníjàtijàti wọn mọ tó bá ti tó bá ti jókòó sórí Facebook báyìí wàá máa ṣe bẹ́ẹ̀ kọ́ lọ́n wà lẹ́yìn ẹ̀ wàá máa ṣe bẹ́ẹ̀ pé o jẹ́ nǹkan o ò dẹ̀ jẹ́ anything. John torí Ọlọ́run ìgbà tí màmá ń sọ̀rọ̀ ní àná ó mọ iye èèyàn tó ń wò ni one thousand eight sì takú síbẹ̀ àná Sunday Monday gbogbo èèyàn ń lọ síbi iṣẹ́ o ìyẹn ìyẹn àná Sunday Monday àwọn èèyàn ń lọ síbi iṣẹ́ o gbogbo èèyàn ń lọ síbi iṣẹ́ o àwọn èèyàn dáhùn mọ́jú wọn wà ń bẹ̀ títí dago mẹ́ta one thousand ètò owó yago tí màmá jáde ni ó mọ ó mọye kọ́ tí mo gbà ni ó mọye kọ́ tí mo gbà pé màmá dà màmá dà ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo láti jẹ̀ta èèyàn mélòó ló wù ẹ̀ jàre abirùn one thousand eighty. wẹ̀ níjọ́ tó kọ́kọ́ fẹ́ tó one thousand six hundred wọ́n wẹ̀ níjọ́ tó kọ́kọ́ bẹ́ bọ́ọ̀tà wọ́n fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ tó ní màmá bú ọba àná kí làwọn èèyàn ṣe kí náà ṣe sí nàá wọ́n ṣèṣe kò kan ayé nàá pé báwo ní tiẹ̀ ṣe jẹ́ ẹ́. Eh? ó ṣèṣe pé báwo ni tiẹ̀ ṣe jẹ́ ṣé wọ́n ló fẹ́ kú fún ọba ni aláṣàbí tún jáde àwọn èèyàn ṣèṣe àwọn èèyàn tún dà lọ síbẹ̀ gàràgàrà wọ́n tún lọ wò ó pé òkè olórí oko tún ti fẹ́ bọ́ ìyáláyà gbogbo yín tún ti fẹ́ sọ̀rọ̀ gbogbo ariwo tó wá pa màmá gangan gangan ẹ sábọ̀dù gangan ní Sahara reporter ẹ gbà fọ́n ga yín. <laughs> wọ́n jẹ́ kí n já ìsìn ọba tí wọ́n ní wọ́n ń jà fún ọ̀hún lè ṣe kán má wo màmá Buhari gan fúnra rẹ̀ ó lẹ̀pọ̀ mọ́ màmá ni gbogbo nǹkan pátápátá tí màmá sọ gbogbo ẹ̀ náà gbọ́ ìwọ ní ìdípò ń bá wọn polongo ń palantiana àwọn gangan fúnra wọn sọ pé màmá máa ń sọ òtítọ́ ọ̀rọ̀ orílẹ̀-èdè kábíyèsí aláyélúwà oríkúnlẹ̀ mọ́ wa o ẹ má bínú o màmá máa ń sọ òtítọ́ ọ̀rọ̀ gbogbo yẹn kàn fẹ́ pa yín ni kábíyèsí gangan fúnra wọn mọ̀ pé màmá máa ń sọ òtítọ́ ọ̀rọ̀ ó rò bí ìwọ tó kàn máa máa ṣe pé tó máa wá ṣe bí ìwèrè tó máa kójú gbóná sẹ́nu wo kábíyèsí aláyénú àwọn ní kádé pẹ́ lórí ó glù papọ̀ mọ́ màmá ni ó ń wo màmá twenty four hours ẹ kó ṣì dá nǹkan tó mú jàgbàjàgbà ẹ̀pọ̀n bàbá Jímọ̀ bí ẹ pẹ̀lẹ́ o bàbá jàgbàjàgbà ẹ̀pọ̀n tó fi tó fi glù mọ́ màmá pọ̀ dáa àní o ẹ lọ bá mi arrest ẹ níbo ó glù mọ́ màmá ni gbogbo wọn náà glù mọ́ màmá a tó sọ pé wọ́ọ́. fi dàbàjẹ́ gbé ẹ̀gbọ́n ilé ayé ilé ayé ilé ayé omi tìtìtì màmá ti sọ pé kò gbọdọ̀ wá sí Dublin wọ́n máa fún ní bàbá àfọ́tí olóyè. àwa àwa àwa àwa ń pariwo àwa ń pariwo ẹgbẹ́ ìṣòyí kó dọ́dọ̀ wọn o kábíyèsí gan wà lórí ìjókòó má sùn ẹ̀sà rẹ̀ pẹ̀lẹ́ má sùn ẹ̀sà dá padà dá padà ah. dá padà owó bàbá àjẹ̀bù tó bá ń gbọ́ dá padà tó bá ń gbọ́ dá padà owó bàbá àjẹ̀bù má bá wọn polongo má palantia má palantia kábíyèsí gan kò ní kábíyèsí gan glue mọ́ bẹ́ẹ̀ ni kò nídìí pé ẹ̀ ń gbé lọ́ba ẹ má dára yín láàmú má wọ̀rí ẹ máa tó gbọ́ tí kábíyèsí gan máa sọ fún yín pé ẹ má dára yín láàmú èmi gan wo ẹ́sà bọ́ọ̀dù èmi gan wò ó kò bú mi ó ń ṣàlàyé ọ̀rọ̀ ni ọmọdé gbọ́n àgbà òun la fi dálẹ̀ ẹ̀fẹ̀ nǹkan tí kábíyèsí sọ fún ẹnìkan tó pè wọ́n jẹ̀ta ó ní mo tún já ẹ sí yẹn mo kàn já ẹ sí ni o mo já ẹ sí kó lè bàa mọ bó ṣe ń lọ torí pé torí pé mo rí pé ó gbọ́n ó fẹ́ fi kéèsì yẹn ó fẹ́ fi gba yìí ọmọ kò sórí ẹ̀ ń bẹ̀ orí olórí ló ń lò dá padà ìwọ báwo kábíyèsí gangan fúnra wọn ọ sọ fún onítàn pé mi gan wo ṣó yẹn má stress ara yín òótọ́ lẹ́sàbọ̀dù sọ. So àbólóṣì nìyí ni sẹ́yìn ò mọ bó ṣe ń lọ ni àwa tá a mọ bó ṣe ń lọ ni àwa la lè já yín sí i tẹ bá ń wá àwọn tẹsábọọdù àwa tẹ máa bá ní ìwé èrè ìwé wa ń polongo kán gbé sóyìn kó dọdọ kábíyèsí ọmọ yé máa sunkún tí ò ní túmọ̀ kó ṣì dànù páàkì lọ́jọ́ òkò àbí kẹ́kọ̀ọ́ sórí ẹ̀ mọ́ ọ̀dá ẹ̀ mọ́ ariwo lásán ló kàn ń pa noise neighbor ni ẹ́ màmá màmá yín ní ẹ́sà bọ́ọ̀dù níbi tẹ́sà bọ́ọ̀dù bá ti ń dún Isiaka jábàjábà ẹ̀pọ̀n gan ó ní kán máa bẹ aláṣàbí kiri ni màmá tún wọ̀ ọmọ lọ́wọ́ pa nírọ̀sẹ̀ ẹ níbi tẹ́ ń lọ àfi tó bá tọ́jú àwọn ọmọ ìlú mi màá tó fi ẹ́ lọ́rùn lẹ̀ ìran wa ń ṣe bí ìpínlẹ̀ òun pariwo náà ń sọ olóṣì báyọ̀ ṣe gan ó gbà fún ọ̀gá ẹ̀ pé ọ̀gá lẹ́sàbọ̀dù ṣé màmá wà nù blọ́gà tíyan màmá dẹ́rù bà ní ta ló tẹ̀ ń ka blọ́ọ̀gì yín ta ló ń ka blọ́ọ̀gì ẹ̀yin wèrè ó ní ọba kábíyèsí òkèpẹ wọn mọ̀ pé ẹ sábọ̀dù blọ́gà ní nǹkan tó bá kọ àwọn ayé máa gbé ni àwọn ayé máa gbà ni nǹkan tó bá dẹ̀ sọ ó máa go viral ni ó bá ń gbọ́ ó go viral ó go global ẹ ti gbọ́ àṣírí ni mo gé fún yín o ẹ yé máa ṣe wàhálà lórí nǹkan tí ò gba agbára lórí nǹkan tí ò gba gìrìgìrì ẹ yé máa dààmú ara yín Àbíkẹ́ má já ní kaṣọrùn má parẹ́ lórí ọ̀bà yìí má yẹ kí kaṣọrùn ẹ já lórí ọ̀rọ̀ tí ó pẹ́ wẹ́n ẹ sábọ̀dù náà ló máa fi ń kó èròjọ náà ọ̀rẹ́ kan náà ẹ <laughs> má bínú ọ̀rẹ́ oh, láìsẹ <laughs> kókó ṣì lọ kókó ṣì dànù má jẹ sọ òyìnbó sọ kókó ṣì dànù kó lọ sùn kó lọ tọ́jú àwọn ọmọ ẹ olórí ibú ọmọ àlè màmá àyà àyà àyà àyà àyà ẹ òun lẹ́sà bọ́ọ̀dù á ní kò gbà fún ọ̀gá ẹ̀ ìyá ẹ̀ fún mi láyọ̀ àbẹ̀bí gan tó bá wà láyé máa ma ṣe yes ma fún màmá ni abólóṣì lélẹ́yìí ni wèrè ni ẹ̀ ni àti bàbá ẹ̀ tó mutímutí tó kú sójú ọtí ó máa ma ṣe yes ma ni aláṣàbí sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ who know you aláṣàbí ló fún yàrá ìyá ẹ̀ ní voice náà who born monkey who give monkey banana àwa wí tán wàá máa ná fún wọn fọ́ èsì ó kọ́ wọn bọ́ ṣe ń dírẹ́sì <laughs> orí orí pé mo sọ story kan fún ẹ ní last week o sáré bẹ́ sí tàbí ìgalà ó ń pariwo ìgbà tí mo sọ pé kó lọ béèrè kó lọ béèrè tán táwà ó sáré bẹ́ síta ìyẹn bank manager yẹn ò nígbà yẹn kó lè bá a mọ̀ kó lọ bèrè sítórì yẹn kó lọ wòye èèyàn tó ń wo màmá bàbá wí tán wà á máa sọ pé wà á máa sọ pé orúkọ ẹ orúkọ ẹ ni màmá fi kó èrò jọ tí màmá bá bẹ̀rẹ̀ sítórì yìí táwa yìí ara lè máa parọ́ oko á parọ́ èrò pé ẹ máa bọ̀ màmá ti bẹ̀rẹ̀ ṣó olóṣì ìwọ náà ń pọ́n rẹ lé ó kéré jù tó máa ń wà lórí eh, five thousand five hundred ó kéré jù nìyẹn ń gbà yẹn ìwé náà ní orúkọ mi náà fi jáwó. sórí gbogbo àwọn tó join yẹn àwọn olólùfẹ́ ọ̀sán gan tó wá join yẹn lọ béèrè gbogbo wọn máa ń glùmù ẹ sábọ̀dù ni kán ròyìn fún ẹ mo kàn ń wọ́n ẹ létí ni mo mọ̀ páwọn tiẹ̀ ọmọ nǹkan tí mò ń sọ yìí orí ẹ burú ọmọ kò sì lọ. ó mọ̀ pé tí wọ́n bá yẹ bẹ̀rẹ̀ oge ní ṣíṣe báyìí ojú àlàsó dìrùn ibì kan báyìí ní ọmọ àti kó oge ní ṣíṣe tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣoge bí àwọn ọlọ́run mìràgó gbogbo wọn tó wà lọ́dún ẹ ẹ̀sìn ọdún ẹ sábọ̀dù ni gbogbo wọn wà tẹ́lẹ̀ náà ti ní pé gbogbo èèyàn ń wòyàn lórí show ọdún ẹ sábọ̀dù náà ti bẹ̀rẹ̀ orí yín ti burú wọn ò lè ṣe kán má wo màmá wọn ò lè ṣe é wọn ti glu papọ̀ mọ́ ẹ̀sà bọ́ọ̀dù wọn máa ń dúró pé kí màmá jáde ni wèrè ní ẹni àwa wí tó lórúkọ ẹ náà fi ń jáwó gbogbo ìgbà tán fi wà pẹ̀lú màmá kò sí ètò ní pọ́blẹ́mù bí àfi tó bá máa ṣàbòsí ló kù ìgbà tí gbogbo wọn wá sọ́dún ẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ sí ní ṣọpẹ́ṣọ̀s ní wọn lọ́rùn ní gbogbo wọn ò rówó jẹun àtẹ tó kó kánsà àtẹ tẹ́sẹ̀ ń dùn àtẹ torí ẹ̀ tóbi ìgbà tí gbogbo wọn wá sọ́dọ̀ ẹ̀ èmi sọ fún wọn àtìyá one night stand di o èmi sọ fún wọn ẹni tó bá ti bá ẹ rìn ìbànújẹ́ ló bá rìn wẹ́n kò sáyè yín nu ewé ibi tẹ́wà yẹn náà ó fì tí ń ààrẹ kọ́náìsì gbogbo yín ẹ̀dùn ibi tẹ́wà àpè yín á ti pọ̀ jù á ti tó nu ewé ẹ̀ dà lọ ẹ̀ dànù. No ẹ kó ṣì lọ gbogbo àwọn alábòsí gbogbo àwọn tó bá ti ń ṣàbòsí báyìí kán dànù ẹ jápa jápa Àbíkẹ́ nice neighbor jápa òṣàyà one night stand jápa ẹni ẹlẹ́nu bíi mùjẹ̀mùjẹ̀ jápa àbí ké ṣé kò kí ń sú ẹ ni ṣé kò sí another topic tó lè treat ni àfi ẹ ṣàgọ́d ẹ ṣàgọ́d ẹ ṣàgọ́d ẹ ṣàgọ́d kí ló ń ṣe ẹ́ wọ́rọ̀ mi sọ láti good three years ó oh, change music ṣápàlà nìkan ni wọ́n fẹ́ máa jó sí ni ibo ló fi tàkásùfè sí ibo ni rege wà àníwèrè nìyẹn ibo ló fi pàṣọ sí ibo ló fòṣùpá sí. Si Eh? <laughs> àwọn tí mu ṣí ń ṣàn ìbò ló fi gbogbo àwọn yẹn sí ọmọ àwọn èèyàn sọ pé àwọn òjò apàlà wọn ti táyà change your music wọn ti táyà change ẹ. Mm? olóṣì onámọdé ni ẹ o yúùtù ni ẹ ìyá aláya fẹ́ fi bọ̀dì ẹ sábọ̀d on the toe ìyá ìyọlámilékan olówó bùsọ̀bùsọ̀ ẹ káwọ́ sókè fún màmá olówó bùsọ̀bùsọ̀ ẹ ta lọ́ọ̀fù ẹ jẹ́ kó rinlẹ̀ olówó bùsọ̀bùsọ̀ ọkọ̀ ìyá aláya gbogbo wọn. ẹ ta ló kọ orúkọ yẹn ẹ kí ló dé tẹ orúkọ yẹn kí ló ṣẹlẹ̀ ṣé kí n máa sá lọ ni ẹ Yétúndé Sàká lórúkọ mi náà ṣé kí n máa ni ẹ kánlẹ̀ ẹ jápa ṣé mo dìnnà yẹn ni ọmọ àbí ọmọlá ṣé kí n máa sá lọ ni a mọ àwọn tó kọ́ o kò bọ́ lọ́run nú o orúkọ tíyà àti bàbá sọ mí ni orúkọ tó wù mí orúkọ tó wà nú àlùkùránì tó ń sọ kútúkútú. Kutu, kutu. ẹkọ ẹkọ ẹ kọ́ síbẹ̀ ẹ gbẹ́sẹ̀ ńbẹ̀ ẹ jápa ìyá mi olówó bùsọ̀bùsọ̀ ẹ kọ́ síbẹ̀ eh, ẹ síbẹ̀ olówó bùsọ̀bùsọ̀. màmá tó bí màmá lẹ́yìn màmá màmá tún ni nobody. I love you Esther bud, Esther Money I will never disappoint Esther bud, kò sí nǹkan tó lè kọ̀ sí ẹ̀ àwa glúùmù Esther Money ni. orúkọ tó máa ń bí àbíkẹ́ nínú ni mo dá ọkọ yẹn Esther Money ó máa ń fẹ́ ya wèrè ni kò kí ń fẹ́ gbórúkọ yẹn ẹ kọ́ síbẹ̀ ẹ̀sà money too much money a ní kí ló ní kí ló ní gan kò náwó kankan ọ̀dẹ̀ máa ma pariwo ó fẹ́ náwó pa ni kò náwó kankan ó dẹ̀ fi sixty five thousand ra mọ́tò láàrin oṣù kan ìwọ try ẹ bóyá bí ò ní pa ẹ́ kú olùṣọ́ni oṣù bẹ́ẹ̀ dùn mú ẹ. Eh? olórí ibú ọ̀rà mọ́tò ọ̀rà mọ́tò five hundred pounds fún ẹ o ti ná two thousand pounds lé lórí olóṣì ẹ ìgbà tí òjò gbádùn ta ló ń pè é hello no i will call you back ẹ gbà tó ti fẹ́ gbẹ̀jẹ̀ olóṣì onítàtàkùkù ọmọ àlè hmm, ọmọ ọ̀sọ́nu ọmọ àlè ọmọ ọ̀sọ̀ tó ń kó ń kó bá yá ẹ̀ onísọ̀nù. olóṣì olórí ìbú ọlọ́run bí ọ̀run ọlọ́run bí ọ̀run fèrè táwọn mọ́là máa ẹ mọ ọ̀run ẹ mọ fèrè táwọn mọ́là máa ń fọ nílẹ̀ kánú yẹn fún tó máa ń fún bọ́ọ̀bà wọn yẹn mọ̀ kó gùn ní olóṣì orí la rí àrí bọ́dì orí nìkan la rí iye ewé máa jayé ẹ lọ́jọ́ kínní kan ò ní ṣe aláṣàbí adé kínní kan ò ní ṣe a wà lẹ́yìn ẹ̀ dìgbín kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ let's go there ẹni tó bá tó bẹ̀ kó gbéná wojú ẹkùn láì ṣàwọ̀ ayé yìí máa bàjẹ́ sórí mídíà yìí ni ṣe ẹ náà stupid ni. nǹkan tó tẹ̀ máa nǹkan tó tẹ̀ ń dùn mí ni pé nǹkan tó dùn mí ni pé ìwọ tó nǹkan tó dùn mí jù ni pé ìwọ tí ọba bá sọ̀rọ̀ ipe kò yé máa kò yé bú àgbàlagbà tó ò fún ní ọ̀wọ̀ yẹn ìwọ yẹn ló wá ń jà fọba ìwọ tó ò ní respect fún ọba ìwọ ló wá sọ pé òun jà fọba ó máa ti síìkì lọ́pọlọ o ó rí pé ó ya wèrè ó síìkì lọ́pọlọ gidi ni ayé ẹ̀ máa polúkú mu ṣe o ó rí páwọn ayé tó ń ṣe ẹ̀hàn padà lẹ́yìn ẹ̀hàn gẹ̀ẹ́tì ẹni ẹ olórí burúkú yẹ tó ń ṣọmọ ọ̀dọ̀ ló gba àwọn kọ́sítọ́ọ̀mù ọmọ àlè ṣó lè dúró lè gbé aláṣàbí ṣó fẹ́ jí ni ìyá ẹ̀ tó yẹ pé ikú jàgàjàgà ikú gbóná ikú òṣì olókú àìsàn ló gbé lọ sọ́run òjijì ìwọ náà ń sọ̀rọ̀ ìyá ẹ̀ náà bó ṣe bó ṣe fẹnu kọ káàkiri nìyẹn kó tó rí ikú gbóná he owó tí ìwọ ọmọ tí kinní kan ò bí yìí ìwọ irú ẹ̀ ló wá fẹ́ jà fún ọba ọba tó ọba tó gbọ́ràn sí lẹ́nu ọba tó yẹ pé ó fojú ẹ̀ gbolẹ̀ láàrin gbogbo èèyàn ni ó ṣá ò ní ṣí oríire bó ṣe wá bí báyìí ayé ẹ̀ máa bàjẹ́ ni mọ́tò ló máa pa ẹ́ ó ní jèrè star tó wà lọ́wọ́ ẹ̀ sórí orúkú ẹ orúkú ẹ mo mọ̀ọ́mọ̀ lọ trace ẹ̀ ni ìwọ ló ń lo ọmọ ọlá ò ní ṣí oríire ẹ̀rọ tí ẹ̀ bá ẹ́ abógun fẹ́ fẹ́ jẹ́ ẹ̀wẹ̀ ni ìwà tàbí kẹ́lẹ́ ọjọ́ ń lò ṣó ń yàgbére ni ogun ló máa pa ẹ́ ayé ò da òfò o ò ò ní rí bá ti ṣe ò ní rọ́nà gbégbà ogun ló máa fi ẹ ìwà tàbí kẹ́ ẹ̀ ní ṣe oríire òfò òfò lómi ẹ̀fọ́ ṣe òfò ló máa ṣe ẹ wo tí ẹ bá ẹ ó máa náyà o ó máa náyà gidi o ìgbésí ayé yín máa dàrú ni o ò ní jèrè star tó wà lọ́wọ́ ẹ̀ bó ṣe wá bí báyìí ṣó ṣí èrè mọ́ tilẹ̀ ni ìwà tàbí kẹ́ ìwà tàbí kẹ́ ni mo gbọ́ pé ń lò ó ń ṣí èrè ni ó kì í sí wèrè ni mi ò tí blọọgì ẹ o mo fẹ́ kó gbọ́ èpè dáadáa kó tó kó tó lọ burúkú ọmọ yìí onígànbọ́ olórí burúkú ọmọ olóṣì one night stand ọmọ ìyá aṣẹ́wó olòṣì olóbò thank you olòṣì ọmọ yìí onígànbọ ọmọ àǹtí mi ṣáà kú àjèrè òfò ló máa ṣe game block ẹ̀ dànù ò ní ṣoríire olòṣì ọwọ́ ọwọ́ tó fi tẹ̀ yẹn gan ò ní fi ṣe nǹkan re ò ní. ó jẹ́wọ́ ni ó jàbí kẹ́ni o ẹ̀yin méjèèjì ẹ̀ ní jèrè ẹ̀ ní ṣoríire gbogbo ẹni tó tè é ẹ̀ ní jèrè ayé ẹ̀yin orí ẹ̀ burú ni ara máa níyín pa ni òòṣà ìwà tàbí kẹ́ ẹ̀ ní ṣe oríire ẹ̀ ní jẹun tó dáa orí ẹ̀ burú bí orí eégún tó ń léwèrè ni ó ní jèrè òfò ló máa ṣe ẹrú tí ẹ̀ bá ẹ̀ ó wojú ó wo bí tó ń bọ̀ ni ta ló gúná fún ẹ tó nítọ́bi òṣòro olórí burúkú yẹ́nìkìn and star olóṣì one night stand aláyé polúkú muṣu ó wá ń kọ́ síbẹ̀ yétúndé saka. yes it's my real name kò ní da fún yín tẹ̀bá mú lọlé babaláwo àbí ká mú lọlé oníṣègùn mọ́tò ló máa pa ẹ́ orúkọ tó wà nínú àlùkùrán ni lọ́ṣẹ̀kì ẹ̀ ṣó ti gbàgbé nǹkan tí mo sọ fún yín last week ni mo sọ fún yín pọ̀ mọ́ àfà ni mí bàbá tèmi ò kì í rọrùn orí ẹ ti bú bó ṣe wá bí báyìí ó ń ṣí eré ní. àwọn tó mọ orúkọ tí àlùkùránì ń jẹ́ àwọn tó jẹ́ pé ẹ̀ẹ̀kan lọ́dún náà máa ń rí oòrùn ó dẹ̀ jẹ́ ọjọ́ iléyá nìkan oná máa ń rí oòrùn tó ń bá fẹ́ lọ kí yídì àbó lórí burúkú ni ẹ̀ ní irú ẹ̀ ní irú ẹ̀ ẹ̀rù otí ẹ̀ bá ẹ̀ ìwọ ń dárúkọ mi olórí burúkú ọmọ yóò kọ lọmọ yóò ní gànbọ̀ ọmọ ya máa dọ́kọ́ kú five five five. náà fi ń dóye níta lò ó ṣá ọmọ ya máa dọ́kọ́ kú ọmọ yóò ní gànbọ̀ olórí burúkú náà fi five five five. ẹ̀ ò ní ṣe oríire ò ní jèrè ò ní fèrè jẹ̀kọ́ ṣé ó kíìsì wèrè ni ó náyà gan o ó ní àyà gan abó ṣí èrè ni ó máa náyà ó wá kọ́mẹ̀ntì ń bí ogun ló máa kíìsì ẹ olórí burúkú oníṣèpù bí ṣèpù màálù ọmọ àlè very ugly queen of dracula ó dàbí ọ̀bọ idiot yẹn blog olórí burúkú ẹ ọmọ àlè ẹ jú jẹ́ kí n ju wèrè sí kànga olóṣì ọmọ játijàti ò ní jèrè ò ní fèrè jẹ́ ẹ̀kọ́ olórí burúkú olóbò thank you oní one nine stand aṣẹ́wó ọmọ yìí onígànbọ̀ ó dàbọ̀ èpè tó gbà yẹn náà lọ fi sùn kó lọ fi máa jẹun olórí ibú ọmọ àlè ṣé bẹ́ẹ̀ sọ pọ́wọ́ mi ò kí ń ta yín lára ni ó fẹ́ ta yín lára pa ni <laughs> bí mo ṣe jáde last week tí mò ń ṣe show bọ́ọ̀gì alára gbígbẹ bó ṣe fò jáde náà nìyẹn a ní eh, ẹ máa rò bọ́rọ̀ burúkú wà lẹ́nu yín ẹ ẹ nọ́rọ̀ lẹ́nu ẹ wò ó tẹ bá rí ìyá alájà ọ̀rọ̀ burúkú ẹ máa lọ hangi transformer ni ẹ̀yin olóṣì olórí burúkú ìgbà tó wá kọ orúkọ mi ṣé kí n máa sá lọ ni ẹ wò bẹ́ẹ̀mi wà náà àwọn ẹ̀tẹ́ máa búyẹ̀ tó máa dákẹ́ fún yín ni ah, ọmọ máa ń jókòó tì í wo orúkọ mi gangan ló dá yẹyẹ túndé sàkà àlùbáríkà orúkọ ọmọ tán fi ń ṣàdúrà fọmọ ọmọ ọ̀dùnnú ọmọ táwọn èèyàn ń wò pé yes ọmọ lélẹ́yìí ṣọfẹ́ fi ìyá tèmi wé ìyá tiẹ̀ ni building materials ni ìyá tèmi ń tànà náà kó lọ dúró kò lọ dúró ń tà ló kó máa gba five five euro kan máa do igi tó fi ń kọ́lé ló ń tà ó dẹ̀ wà nù ilé ẹ̀ ó ń fi ọlá bóṣù bá parí ó máa gbà lọ́sùn á tún gbà lọ́sì olórí burúkú olórí burúkú yẹ́ ẹ̀ tó dó títí títí títí ibi tán ti do tán ti ń do five five euro ó tún lóyún rẹ̀ ń bẹ̀ ọmọ yìí onígànbọ̀ ọmọ àǹtí mi sá kú ọ́ wàá jèrè ìyá ẹ̀ tó tún lọ olórí burúkú ibi tó dókó òṣìdé ó tún lọ bímọ fún morokino ayé àbàjẹ́ ni kò kí ń ṣe ta ló gangan ni o ẹ̀yin èèyàn ìyá ò bímọ fún ta ló gangan morokino ni ìyá ẹ̀ bímọ fún àwọn morocco ṣe mọ àwọn morocco la máa ń pè morokino ò ní jèrè àjèrè orí ẹ̀ burú ni ta ló ta ló gúnyán fún ẹ tó ní tọbẹ òṣòro ò kí ń wojú ni. ò ní ṣe oríire gbogbo ẹ tún gbórí wọlé o ẹ gbórí wọlé kẹ máa bọ ẹ mọ̀ pé kò kí n rẹ̀ mí àfi tí mi ò bá báyè tí yín ló kù orí ẹ bàjẹ́ ẹ wá nǹkan olóṣì wankan ṣé kí n olórí burúkú àbò òbí bàbá mi jọ ẹjìnà jọ́ọ̀nù bàbá ẹ̀ ni tó ń tó kìrìkà tó ń tó kìrìkà nìbàdàn wa ó jẹ́ kí n fún bàbá yín iṣẹ́ kó lọ́ọ́ máa ṣọmọ ọ̀dọ̀ olóṣì ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ wọn kírun yìí àbí etí èdúró àbí nítorí pé èèyàn kì í fẹ́ máa sọ̀rọ̀ ayé jẹ́ ni o màmá ni o màmá ni o ọlọ́run màmá ni o torí mi ò mọ nǹkan tẹ ní lẹ́nu tẹ fẹ́ sọ má ti bà yé yín jẹ́ sórí mídíà ti pẹ́ wo máa fẹnu faṣọ máa fi ẹnu faṣọ yamọ yín lọ́rùn ẹ ń ṣí èrè àbíkẹ́ wo bóun lè sọ̀rọ̀ máa sọ̀rọ̀ sí lágbájá ṣe o mọ nǹkan tó máa bá lẹ́nu ẹ̀ ni ó rò bóun mọ̀ ọ̀rọ̀ sọ. So àbíkẹ́ gan tó tó náà ń sọ̀rọ̀ tó tó ń játọ́ tó náà ń sọ̀rọ̀ kò rí nǹkan kan sọ mọ́ nice neighbor ni ó kàn ń pariwo ni èpè e, èpè nìkan ló kù tó ń ṣe òun dẹ̀ ló ní àwọn ọmọdọ́mọ ẹ̀ gan àwọn ọmọdọ́mọ ẹ̀ ló ní ọmọ tí ò tí bí gan ó ti filẹ̀ fún àwọn ọmọ òṣì àwọn ọmọ jàtijàti ńbọlẹ̀ tí wá tẹ̀ lókun lọ́rùn ẹgbẹ́ ń bígo omi yẹn bu ṣé mo wà nù sẹ́ẹ̀tì ẹni ṣé mo wà nù èjì ẹni ó mọ àwọn lẹ́vù ẹni ó ń ṣí èrè ni láyé láyé ẹ má bá mi dó ṣíwò mọ́ yẹ kó rí ìyá ẹ kó lọ ìyá ẹ gànbọ àǹtí mi sá kú ọ ẹ àjèrè pẹ̀lú ọmọ tẹ́ ẹ bí ọmọ òfò tẹ́ ẹ bí tí ò ní rẹ́spẹ̀tì fún àgbàlagbà èmi àti yín wà nù sẹ́ẹ̀tì ni àǹtí mi sá kú onígànbọ̀ orí yín ti burú bí orí eégún tó ń léwé èrè ẹ̀ ń ṣí èrè ìgbà tẹ́ ẹ̀ bá ti tọ́ ọmọ yín àwọn tó máa bá yín tọ́ wà ń bí olórí burúkú aláìnojútì. Ala, olóṣì inú gbogbo ilé tó inú sitirúùmù tó wà náà gbogbo ẹ̀ ló ti fi ya fọ́tò ya fọ́tò ya fọ́tò kí ló ń ṣe ẹ́ ibì kan ṣoṣo péré yẹn náà níbi tó gbé gíláàsì sí nítorí àwọn yòókù nítorí àwọn yòókù máa ń sùn sílẹ̀ lẹ́ẹ̀bí ajá ni àti ibi tó gbé tẹ́lì twenty two inches tí ó tán olóṣì kò sí bẹ́ẹ̀dì inú ilé o inú sitirúùmù làwọn ọmọ ẹ̀ ń sùn o gbogbo wọn gbogbo wọn aṣáà máa ń rí gbogbo wọn tó ń tò sórí iṣẹ́ à gbogbo wọn máa kórè jọ síbẹ̀ lórí burúkú ọmọ àlè aláìlójútì irú ẹ̀ náà ń pòwe pé tó bá tẹ́ ní àrà ló fi dá ó fẹ́ dára pa ni ara wo ara ló fi dá èwo làrá ń bẹ̀ ṣé ò ní bẹ́ẹ̀dì ni ó ní bẹ́ẹ̀dì náà olóṣì ó ní kókó ṣì lọ sista anna ẹ̀ka alẹ́jàre sista tèmi àwọn ọmọ tó bí gan-an ilẹ̀ ẹlẹ́nà ń sùn sí nílùú òyìnbó ọ̀hún rí bẹ́ẹ̀dì sùn ẹ́ orí iṣẹ́ onídùn tẹ lọ gbé ní títì òun làwọn ọmọ ń sùn shameless people irú ẹ wá wá sí bíbá òun kankan Yétúndé Sàká ó ti yá wèrè mọ́ tilẹ̀ o o ò ní jèrè ìjọ tó bá tún bá mi dánwò ẹ̀wò máa yẹ káàrà àwọn bọ́ǹbù lọ́wọ́ fún ẹ orí ẹ burú ni ọmọ yé máa ṣòṣì o ìyá alájà ẹ ló ń bọ̀ o olórí burúkú gbogbo yín ẹ kóra yín jọ bíi wèrè inú ilé tẹ̀yìn mẹ́ta ń gbé tọ́tísítì àjẹsínẹ́ ibẹ̀ ló ń gbé òòṣà olórí ibú one night stand ibẹ̀ ló ń gbé olórí burúkú olórí burúkú ọ̀gá yín náà ibẹ̀ ló ń gbé àtọ̀ àwọn ọmọ mẹ́wàá tẹ́ ẹ kó jọ olórí burúkú ó bá yẹ máa sọ pé ẹ nífẹ̀ẹ́ ara yín olórí burúkú ajẹsínẹ̀ yẹn tó ti sórí yín báyìí ó máa ń tà fi gbowó ni ó máa ń gba ṣéńjì tiẹ̀ ni pé báyé yín bá máa bàjẹ́ kó bàjẹ́ kò kùn ún. ẹwà wá ẹ má yẹ kí n o tí n bá jábọ́ àárín yín àárín yín máa dàrú fọ́pọ̀ mọ́yọ̀ ní abẹ́ ni ẹ má tọ́wọ́ bọ̀ o ẹ má ní à ẹ ni mi ò ní wò ṣe fún yín má gé ní à má gé jákujàku ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi kíkìkì omi ò tí ì sọ̀rọ̀ o ẹ má yẹ kí n sọ̀rọ̀ o torí tí n bá sọ̀rọ̀ lásán <laughs> Facebook wa lànà ẹ jẹ́ kó bí ìyáláyà yín kó ṣe kí ni kó máa pé ẹ kó sì kú òǹbí òòṣà tán bá bí ìyá ẹ̀dá tó bá yẹ pa bíkẹ́ náà ni irú nǹkan tó bá mi dánwò lálẹ́ tún try ẹ̀ e. màá bọ̀m̀bù ẹ mọ́bi tó wà yẹn ni olóòṣì ẹ̀yàn máa lè yìí èèyàn ọmọ játijàti olùṣe ọmọ yìí onígànbọ̀ olóṣì ẹ̀yin tẹ́bi ń pa ẹ̀yin olóṣì tí gbogbo nǹkan yín ò gún régé ẹ ẹ máa fẹ́ kíyàn máa wò yín bí èpẹ́ yín gan kù síbì kan ẹ ẹ máa parọ́ gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀ sí yín gbogbo nǹkan tẹ́ẹ̀nì ẹnu tó yẹ kẹ́ fi ẹnu tó yẹ kẹ́ fi tọrọ àánú ẹ ní fi tọrọ àánú ẹ máa máa ṣe bí ìpẹ ju bẹ́ẹ̀ ṣe wà lọ èèyàn máa lè yí. kẹ́yìn náà ṣáà lè sọ pé náwó ju lágbájá lọ ẹ ṣe kinní kan ju lágbájá lọ. ẹ ẹ̀dẹ̀ jámọ̀ nǹkan kan ẹnu lẹ̀ ń tà ẹnu kárí ni lẹ̀ ń ṣe ẹnu balẹ̀ jẹ ẹnu bọ̀nà jẹ wo wo wo ṣe wo bí àwa mọ bó ṣe ń lọ ẹ má yẹn kí n bẹ spíkà ẹ jọ ẹ rọra fi mí lẹ̀ ẹ jẹ́ ká rọra máa pọ́nra wálé o ẹ̀yin tèmi ẹwọ ẹ yẹ kí n ṣí ẹ yẹ kí n ṣí ọmọ àlè yìí lẹ̀ ọ̀rọ̀ ẹ ó tún ẹ jẹ́ kí n tún bá sún mọ́ wájú ẹ jẹ́ kí n tún bá ṣe mọ́ wájú ẹ jẹ́ kí n tún fi síjọ́ mi ẹ má yẹ kí n sọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀ tán block please block mo ti block ẹ̀ dànù sísítà tèmi long time ago ó ti ó ti wà ń kàn ga ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n lọ relax nítorí pé kí ni Buhari ń bọ̀ wá sùn bíbá ẹ lálẹ́ yìí ẹ̀yin náà ṣàmọ̀ bó ṣe ń lọ ẹ bá ti ń gbọ́ ìyàwó ẹsẹ́lẹ́ǹsì àbí kí ni <laughs> èmi náà ń pè bẹ́ẹ̀ ọpọ́n ti sùn náà. Kramot náà ń pè bẹ́ẹ̀ ìyàwó Buhari ìyàwó bàbá ìyàwó chẹ́ǹjì èmi nìyẹn o ẹ jẹ́ o ẹ jẹ́ o chẹ́ǹjì ni mò ń bá sùn lọ́wọ́ yẹn dákun o ẹ jẹ́ jẹ́ ń lọ pìpì ara mi iwájú ilé mi ni flight máa sọlẹ̀ sí ẹ má yẹ kí bá ẹ má yẹ kí bàbá bínú padà ọlọ́run mo fi bẹ̀yìn hmm. ẹ má yẹ kí bàbá lọ bàbá garadé ni kí ni bàbá iná abẹ́ bàbá òde dẹrùn mo yẹ ìrìn ẹ̀gẹ̀ ẹ̀gẹ̀ yẹn tó gbé sábẹ́ òkè kò dẹrùn ẹ̀ kí bàbá ṣe ń yípadà náà mo fi bẹ̀yìn ẹ̀gbọ́n aya Buhari ọlọ́kàn bàbá ṣe ìjì o kánáàtì ló ń jẹ́ bẹ́ẹ̀ kánákìnì òkú ṣe Buhari ọlọ́tọ̀ o Buhari bàbá ṣe ìjì mò ń sọ fún yín o bàbá ṣe ìjì ẹbí tì í tàbẹ́ tàbẹ́ bá yín change gbogbo gbogbo sóbà alẹ́ yín gbogbo sí alẹ́ yín làbẹ́ change iwájú ilé mi báyìí yóò máa land síbẹ̀ ni tẹ bá rí baba nat gan tèmi gan wẹ̀ pé baba change mo ti retí ẹ má bínú omi ò ní lè fojú baba change hàn yìí kẹ má ra bọ́ǹbù wẹ̀ mọ́lé àbí kọ́ńdé kọ́ máa lọ blog ẹ̀ ni pé aah <laughs> Baba change àṣekánàtì ló wà ń bẹ̀ <laughs> ẹ wo ẹ̀yin tèmi <laughs> ẹ wo ẹ yẹ kọ́ ọmọ yín relax ẹ yẹ kí n tún fi wọ́n sílẹ̀ ẹ mọ̀ pé ọmọ ẹran ni wọ́n máa tún tó fò bọ́ta èmi náà tún wáá kó fún wọn èmi lọ́kọ̀ yálàyà wọn sìn ẹ jẹ́ kó máa pẹ́ mi bọ́n ṣe ń pẹ́ mi yẹn ìyẹn kàn ní kó wá try ní bóyá òun máa jẹ lọ orí ẹ̀ dẹ̀ tún burú mọ́ tilẹ̀ kò jẹ lọ. ṣé sista aisha wà aisha tá a ṣì wà online ni ah, wọ́n ti kúrò online ẹ wọ ẹyin tèmi ẹ kì í fi ilẹ̀ yẹ ká tún tọ́rìsì lọ ẹ yẹ ká tún lọ wo bó ṣe ń ṣẹlẹ̀ lórí social media àwa máa ń tọ́rìsì kiri ni àbíkẹ́ àbíkẹ́ má ṣòpò lọ́gùn mo ti sọ fún ẹ ò nídìí pé ó fẹ́ gbé lọ fún ọ̀nífẹ̀ náà ọ̀nífẹ̀ gan-an ọ̀nífẹ̀ onífẹ̀ gan ti rí aláàfin gan wo bó ṣe ń lọ bọ́dà isiaka jàbàjábẹ́ pọ̀n gan gbogbo wọn ń wò ẹ má sọ ẹ̀sà rẹ̀ pẹ̀lẹ́ olóṣì. kò kí n ṣe pọ́n lọ sọ fún bọ́dà isiaka pé ẹ ọ́ ń bu yín o ó jókòó tí ó ń wò fúnra rẹ̀ ni ó glue mọ́ ni pé ah ah kí ni mo ṣe. tí màmá bá ti jáde bá a láti máa ṣó lórí eh, fóònù bọ̀dá Isiaka ni pé ìyẹn jabajabẹ pọnrin pé ọkọ yẹn ti wà ń ta o ọmọ bàbá télọ̀ má sàsùn para ọkọ yẹn ti wà ń ta ẹ kó ṣe dànù onídìpẹ́ ń dààmú ẹ lọ sọ fún Ọọ̀ni Ifẹ̀ bàbá gan-an wo ṣó màmá ó mọ̀ pé ọ̀rọ̀ tí òun gan sọ ó lóòótọ́ ni màmá sọ náà ọ̀rọ̀ tí màmá bá sọ kọ̀ǹfàmù ni apá àti wèrè apá àti òṣì ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó pe Ọ̀ọ̀ni Ifẹ̀ kẹ́ ẹ sọ pé èsì wo ló fún wọn nítorí wọ́n rìkọ́dù pé sábọ́ọ̀dù ń bu yín bàbá sọ pé àwọn mọ̀ kí ti ṣe tán ẹ má dára yín láwẹ̀ mi ti ṣe tán kí lẹ̀ fúláàgì fún ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké aládùn abiku yóò lè bábí àlà àṣírí ààbò ìyá tó bólè àkọ́bí ẹ̀ ń jalè second born ẹ̀ ń fún ẹ ní bàbá àfọ́tí olóyè olóṣì ẹ má para yín mo ti ṣe tán ẹ má kú sájí àdí olè olè ká ká dáa fún ọ òòṣà ìyá sáùtù ìyá gúdà òfò ló ṣe ipò tiẹ̀ wá síbi mọ́tò ló máa rún ẹ lẹ́sẹ̀ olórí ibú one nine style ló máa pa ẹ́ ẹ̀yin tèmi ẹ ṣé mo dúpẹ́ sista tọ́pẹ́ thank you ẹ jọ ẹ ṣe nǹkan ẹ ṣe nǹkan ẹyọ kan fún mi orúkọ tí mo fẹ́ dá yẹ kàn gbọ́wọ́ ní lọ́ọ̀fù yẹn ni ẹ máa tẹ̀ lọ tí màá fi kúrò lórí mídíà tí màá fi parí ṣóò yìí ni tí bá ti sọ pé olówó bùsọ̀bùsọ̀ ẹ dá lọ́ọ̀bù bọ́lẹ̀ ẹ tàgẹ̀sẹ̀ ẹ sàmọ́nì Dublin lọ̀gá olórí burúkú tún ní ó tún ní London ó ní London lọ̀gá wà ẹ ta lọ́ọ̀fù fún ẹ sábọ́ọ̀dù ẹ dá lọ́ọ̀fù bọ́lẹ̀ ẹ jẹ́ kó rinlẹ̀ ẹ jẹ́ kó rinlẹ̀ bíi wúvà ẹ dá lọ́ọ̀fù bọ́lẹ̀ kó rinlẹ̀ bíi wúvà olóṣì òṣèlébi nínú ọ̀gá yé máa pe rẹ̀ lọ́ọ̀gá elébi nìwọ ẹ gba yìí sísá tèmi ẹ ṣe jàre sísá tèmi tó gálásì ẹ ṣe jàre àwọn lọ́ọ̀bù yẹn rinlẹ̀ pa ni ó rinlẹ̀ dànù. ẹ̀yin tèmi ẹ yé kí n fi ilẹ̀kẹ̀ lọ rìláàsì iṣẹ́ wà lọ́la ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ là wà ẹyẹ kì í fi yín sílẹ̀ ah olówó bùsọ̀bùsọ̀ òsẹ́lẹ̀mí ẹ̀ too much money too much money tuale mamolamilekan owó mama tina ìbá one million. ah kì í sọ síbẹ̀ ká kú síbẹ̀ àwọn national tẹ́tí àgàsì lọ́fíìsì wọn ẹ kó ṣì lọ ó ṣe máa já àfihàn ọba gbàdéjẹ́ pé ẹ wá sọ pé kíyà mi wí kó máa sọ gbàdéjẹ́ pé ti jẹ́ dodo ẹ̀ lè sọ dodo ẹ kó ṣì lọ. love you ẹ ṣe o good night ah èdèlú mi mo tún sọ ó dàárọ̀ ẹ ṣe ó dàárọ̀ o bye.